على فإن خير كلام الله وأحسن الهدي أبي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí adúgbò sọ́dọ̀ ọlọ́mọ bá subhanahu wa ta'ala ọlọ́mọ bá ọba aláàánú jùlọ ọba ìkẹ́ ọba ìfẹ́ ọba tó kára ìfẹ́ àti ìkẹ́ rẹ̀ sí ààrẹ àwa tí a jẹ́ mùsùlùmí látara ìkẹ́ àti ìfẹ́. òun náà ni ó fi máa dị sọ wá papọ̀ láti máa ń di òyìnbí kan. Òṣìṣẹ́ pé Mùsùlùmí ní gbogbo àsìkò ní gbogbo ọgbà tí ẹ̀sìn ọlọ́mọ bá wá ụwa bí wọn ẹ̀yàn kan náà ni wọ́n mọ̀ jẹ́. Ọlọ́mọ àbí ọlọ́run bá ṣùgbọ́n ó dáhàrá ó mọ̀ ní ẹsẹ̀ wa kú ní ojú ọ̀nà dáadáa àti ìsìláàmù ọ̀sùn náà ètò tí ó fẹsẹ̀ wa lórí kú mọ̀ ní ẹsẹ̀ wa kó bẹ̀rù wọ́n máa mọ̀ sí ìwọ̀n wọn máa mọ̀ wọn fún yìí. lẹ́yìn náà àtọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbájúkọ àtẹ̀wà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀tọ́ wọn bá tóbi lè àrísọ̀rọ̀lá àrọ̀sọ̀lára àríjẹ́ ìkẹ́ fúnra lábẹ́ ìjẹ́ ìkẹ́ àtẹnusọ̀rọ̀lá àrọ̀sọ̀lá onáà ni jókòó wa ti àárọ̀ yìí náà ló dájú lórí abiola bàbá wa àlékún ìkẹ́ àlékún ìkẹ́ àlékún àtàlátù wà ní sẹ́pà náà yóò Muhammad tọ́jú ọmọ ọmọ àlóyún wa àlóyún yìí lọ́sọ̀lá ìkẹ́ yìí olórí àwọn sọ̀hábà rẹ̀ náà ìkẹ́ yìí olórí àwọn ará àti gbogbo ẹni tí bá tún tẹ̀lé ojúpọ̀nà àrẹ́sọ̀rọ̀mọ́ àlọ́sọ́lá títí tí ó fi di ọjọ́ àdìgbìyàwó àbí ọlọ́run bá dára ó kà wọ́n náà kó kan nínú àwọn olórí ẹ̀dá tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìkẹyìn láyé ń bì àti ní ọ̀la àkèyàrá láwọn ti lọ wọn fáwọn àwọn mi. lẹ́yìn eléyìí akíra kú ìgbìyànjú ẹ̀sìn akíra kú oṣù ọ̀mọ̀bọ́n oṣù ìkẹ́ oṣù ìwẹ́ẹ̀sẹ̀ ìwẹ́ẹ̀sẹ̀ oṣù tí a bá sọ̀rọ̀ àrà àrà ó fi wọ́n ṣe ẹ̀san àti èlé fún àwọn ẹrú rẹ̀ oṣù ìdáròmọ́jú oṣù ìfaradà àti ọlọ́run ọba a sọ̀rọ̀ ọ̀dọ́ nìyí ọlọ́run ọba kọjá ọ̀rọ̀ fún ọ̀dẹ̀ o a bá ṣe bẹ́ẹ̀ ó mọ̀ sí ọ̀mọ̀dọ́ náà lè ní àgbàkọ́ ìwà orílẹ̀-èdè. a mọ̀ bí ọlọ́run ọba bí a náà sọ̀rọ̀ lọ́ọ̀rẹ́ sọ̀rọ̀ lọ́ọ̀rẹ́ ọ̀sánlámá àbáwọ̀nà bí a náà fọ́yọ́kún mọ̀tọ́ọ́lá ọmọrọ́mọ́ wàhásúná àpàlùwò. a mọ̀ bí ọlọ́run ọba tó kún fún wa ní ẹ̀mí gígùn pẹ̀lú iṣẹ́ olóore. torí pé ẹni tí ẹ̀mí ẹ bá kò nínú wa ó tó rí iṣẹ́ olóore ṣe. àdúgbò sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ ọ̀sánlámá olóbi ní àwọn eléyìí àwọn ní àwọn tí wọ́n dáa jùlọ. ẹ̀rì ti pé láàárín orí tó lọ sí ọdún ní mélòó mélòó ètò ìlú tìrọ̀ tí wọ́n fi mú. ṣùgbọ́n nígbà tó ọlọ́run ọba ọlọ́run bá sára wa sí ìdájí ní káwọn ṣẹ́kù káwọn fún ìrìn àpò. orí ńlá lọ́wọ́ àṣùkò wa pẹ̀lú ṣíṣẹ́kù wa látara wípé àtúntà ń fàrí ká kírun aláǹfààní ká gbáwẹ̀ aláǹfààní sọ́dọ̀ aláǹfààní ìjókòó jókòó rẹ̀ jọ pọ̀. tí kò sí èméjì lẹ́ẹ̀ irú àwọn ìjókòó báyìí nígbà tí yóò sí ọ̀nà ọ̀dọ́rùn jẹ ọ̀la tó ń bẹ fún kò láti lè. ká tó wá sọ nígbà tí wà nínú oṣù tó pé oṣù pé nínú oṣù yẹn mìíràn ń wá kò yìí. oríire fún wa nítorí ọlọ́mọba ó ti kí ni o ó fún wa ní àǹfààní ìmọ̀kójọ látara alágbàdì ẹ̀sìn wa ní àárọ̀ yìí àti ọlọ́run ọba wa lẹ́dà wa ìkójọ wa lẹ́yìn ọkùnrin fi àlùbáríkà púpọ̀ sí. àwọn pẹ̀tẹ́ àmọ́ sọ nínú ọ̀rọ̀ ọlọ́run àti súnà mẹ́rin Muhammad sọ̀rọ̀ wa àlọ́sọ́lá àti ọlọ́run ọba lẹ́dà wa ó kádàrá ìmọ̀nà sílẹ̀ fún wa rahmatu wa wa rahmatulahi lẹ́yìn àwọn tó jẹ́ agbátẹrù ètò yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbára wọn àwọn tí a ń lo ayé wọn àbí àwọn tí wọ́n ṣe kò kárí rẹ̀ abẹ́rẹ́ ọmọ sọ̀kárì wọn ta ara ó wọ́n ti fi wọ́n wá ilé náà sí nínú ìgbésí ẹ̀rọ rẹ̀ wọn tó bá ti náà náà kò fi àná tó náà kò wọ́n táwa jẹ́ pé ìmọ̀lẹ́ táwa láti wá jọṣọ́lù abẹ́rẹ́ ọmọ sọ̀kárì wọn ta ara ó mọ̀ jẹ́ táwa jókòó yìí nínú ìgbésí ẹ̀rọ wa ní ọjọ́ àbíyá náà. إنه ولي الدعاء والقادر عليه إخوة الإيمان ìtí wọ́n lẹ́ta wá jọ gbéyàwó ní àsìkò yìí ó náà ní alápàdé kan tó kan ilẹ̀ kábàárì gbogbo mùsùlùmí pátá ọkùnrin wa obìnrin wa ẹgbẹ́ kékeré wa àgbàlagbà wa ilé alápàdé yẹn kàn nítorí pé ṣèlú pọ́ọ̀lù. olùgọ́ síbẹ̀ lè wá ó mọ̀tọ́ tó ń bá ní kábùkì rẹ̀ ànídà tó ń bá ní kábùkì rẹ̀ ànígbà tí kò sí wá. ìlànà ìmọ̀ràn ìyẹn ti sa ayé àmúdáwó alùsọ̀yọ̀. àdúgbò máa lọ sọ́nà àdúgbò yẹn ó ti ó ti kò ṣeé ṣe àwọn tí wọ́n máa ń kírun wọn lè ó ti gbó náà náà nígbà tó máa sọ fún ọ pé o lọ tako sórí oṣù kò ní dáhùn ọ̀dà á ti fi tàrí ṣùgbọ́n ìdàbò ṣùgbọ́n èṣù sọ pé bẹ́ẹ̀ tí máa ń kẹ tako ní oṣù bẹ́ẹ̀ dáhùn tí mo ní ẹgbẹ́ wọn kì í dáhùn tẹ̀ dáhùn tí mo ní ẹgbẹ́ kírun tẹ̀ dáhùn ìmọ̀ wa dá ojútùtù sílẹ̀ ìmọ̀ dá omi tó sí omi òtó sílẹ̀ láàrin ìjọba ẹ̀yà bó ti yẹ kó rí láàrin ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí òun ń mẹ́rin ẹ̀yin tẹ́ tó wá jẹ́ onísùnà kò sóó sánú mi ní jẹ́ kó rí bẹ́ẹ̀ torí pé ìgbẹ́ yẹn nígbà láti gba ẹ̀sẹ̀ òkàn yìí lọ́wọ́ báyìí àtàbàrí yìí ó gba ọmọdé lójú ẹ̀ àkíyèsí yìí ó sì ṣe wá láǹfààní أخذ الجرى عن النبي صلى الله عليه وسلم إن الشيطان يريد أن يعبده المصلون ولا يمكن أحد شيء. أنا بيسوع صلى الله عليه وسلم كل كل ما ما كان بين أريدا كذا سنة أريدا بين أريدا كذا سنة ṣùgbọ́n wọn ò ní jẹ́ kẹ́ ẹ sinmi náà níbi ìmáa dá rúkúrú sílẹ̀ láàrin ìyẹn ló fà á tó jẹ́ pé ìdájọ́ àwọn ìgbéyàwó lọ́sọ̀ yìí olóyè kẹta pè ní tẹ̀síhùn òkú wa báyìí nà ní mùsùlùmí tẹ̀síhùn òkú wa ti báyìí nà ní mùsùlùmí. báwo ni a ti fẹ́ gbomirin tá a fẹ́ fi igi rẹ̀ lọ́lẹ̀ lánàáyé ìjẹ́ ọmọ ẹ̀yà òdodo láàrin àwa tá a jẹ́ mùsùlùmí. ìjọ ọmọ ẹ̀yà ni wá kí ni wọ́n pè ní ìjọba ẹ̀yà ọ̀nà wo láti fi ìjọba ẹ̀yà òdodo sọ̀nà yàrá àwọn wo ilé àrùn ọ̀tà ara inú gbé bàbá rí àwọn àmì bá lágbájá ọmọ ìyá òdodo ni sí mi tàbí èmi náà ọmọ ìyá òdodo ni mí bákan náà kí ni àwọn ìtò ń dá rúgúdù sílẹ̀ láàrin wa àtàjọmọ́sùn àtàjọmọ́sùn náà àtàjọmọ́sùn àbíyà kí ni àwọn nǹkan tó ń dá gbẹ́ni sí omi òtó kálẹ̀ láàrin wa bákan náà nínú bàtà àmì màṣá àwọn ọ̀mẹ́ òun náà ni sàmọ́tà ọ̀sàtọ̀kù wa sọ́ọ̀dì mọ́ àwọn èrè wo lájẹ tíjọba ìyá òdodo tó bá rìnlẹ̀ láàrin àwọn tí a jẹ́ mùsùlùmí láàrin àwọn tí a jẹ́ onísúnà láàrin àwọn tí a jẹ́ ọmọ ìyá tẹ̀lẹ̀ bákan náà nàmàbíyè á gba àwọn àpéjúwe onírànràn wá nípa àwọn tí wọ́n ti jẹ́ ọmọ ìyá sáájú èrè àbí nínú àwọn mùsùlùmí àkọ́kọ́ tó jẹ́ wípé ètò so wá pọ̀ ló so àwọn náà pọ̀ báwọn ṣe lò ọlọ́run bá fi rọ̀ bí àwọn ó fi yọ́nú sí wọn afọ alẹ́ àwọn àpèjúwe eléyìí náà àwọn kẹtẹ́ àwọn ìgbéyàwó ní ọ̀sẹ̀ yìí àbíọ́nà ọ̀ma tó hánà wọ̀ tààrà ó sọ̀rọ̀ ìfọ̀ àsọyé àti rẹ̀ ṣé pàtàkì ìmáyì ìyá ni sáà mo ń bí ilé o ìyá ni ẹ̀yin náà ń ìyá àbọ̀mọ bàbá. àdúgbò wa sọ̀rọ̀ lọ́wọ́ àrùn ọ̀sán la àdúgbò ní àbàǹbẹ̀yà àtàkùnjú máa mọ bàbá ńlẹ̀ Yorùbá òun tún ní ìyàtọ̀ nínú èdè tí ó jẹ́ èdè àbínibí wa. àbàǹbẹ̀yà ìkùwà tó ń lẹ̀ àdá àbẹ̀bẹ̀yà àwọn àbẹ̀bí ọlọ́run ọ̀yá làwọn ẹ̀ máa ń lò dínú wàhí àwọn àwọn ànábì ọlọ́run ọmọ ìyá làwọn ọmọláàtò ń ṣàtà ṣẹ̀rí àtọ́lọ̀ ń fún káàkó ó lè yàtọ̀ wà dínú wàhí ṣùgbẹ́sì táwọn ànábì ọlọ́run bá mú wa mélòó jẹ́bẹ̀ láàrùn fárúrí kò báyìí náà áhàdì mi rọ̀ṣùn ọlú sẹ̀mí ẹ̀dá wà àbọ̀ ọ̀dẹ́ So látàlì láti fáwọn ẹgbẹ́ báyìí láàrin. A ní ṣe òkú ẹ̀ láàrin kékeré làwọn àdájọ́ ọlọ́run. Ǹjẹ́ ẹ túmọ̀ sí pé wọn àmì àwọn ọlọ́run. Bó ṣe ọlọ́run fún wa, bí fi ṣe ìdílé Bó ṣe ọlọ́run ní ọlá ọ̀tọ̀ọ̀tọ̀ ohun ti bẹ́ẹ̀ ọmọ ìrìnàjò àárín náà kò sì dàrú. ilé ìgbìmọ̀ tó ń sọ báwọn sọ́ra máa ń sọ̀rọ̀ ọlọ́sọ̀rọ̀ bọ́ lórí làwùká mọ́sà ayélujára máa wà sáwọn ẹ̀kọ́. àwọn ọ̀sìn musa ń bẹ̀rẹ̀ ayé lórí kò sí tí ó máa ṣe àbẹ́bí trọ́ọ̀tì ẹ̀ rúdà lójú kò sí tí musa ó máa ṣe ju kó máa tẹ̀lé ṣẹ̀rí àná. ilé ìtumọ̀ ti dé àwọn ọmọ ya ni wọn àríwọ́jú àwọn sì ní àwọn ní àwọn ni wọ́n fi ẹ̀sìn wa jọ tó bá yẹ àwọn àjẹ́bẹ̀ ọ̀rọ̀ àrẹ́gùn sára jù sàrá tó bá yẹ pé wọ́n lọ jí ọmọ ẹ̀yà bá mi sọ yìí pàmò ẹ̀bá lù rẹ̀ kí ni ó wàá ṣe àwa tá a ó túbọ̀ sí pé ìlérí Jésù sọ pé òun ti màgbá yìí kan ò ní í fi òun ṣùgbọ́n òun máa dá lúgúdù sílẹ̀ òun máa kọ̀yà ayé síra pé ìlérí yẹn ṣe ìtọ́nà òun kò dá. kan bẹ nínú wa tí ó tẹ̀lé jókòó kó ronú pé ah, á gbogbo àdánù lọ́sí gbogbo àdúrà lásìkò pẹ̀lú gbogbo àtẹ̀dáàbòbò lẹ̀ tó sì yẹ kí èsù tó wá jẹ́ pé yóò sàfẹ́ lórí wa. yẹn ló fà á tó jẹ́ pé àkórí ọ̀rọ̀ yìí níta bùkátà ti púpọ̀ ní àwùjọ wa lásìkò yìí. àkọ́kọ́ tó yẹ kó yẹ wa jẹ̀ báyìí. o ní kí ọlọ́run bá subhanahu wa ta'ala ní mẹ́rin ìyàrá ìnà nínú dẹ̀ra ọlọ́run ọba ó ní bó ti ṣe wá lọ́mọ ìyá o ìdẹ̀ra tí ò ṣe owó rà ó ní bọ́ọ̀rọ̀ bá ti máa tu àwọn èèyàn papọ̀. Ẹ̀kọ́kọ́ tó sílẹ̀ àká ìlú pé ó ṣe jẹ́ pé pàṣẹ mi wálé ayé tí mò ń láyé lọ ìnàká ìwálé ayé. Sọ́wọ́ àwọn òkádàra òkápá kó ti dá èmi kí ti láyé kí n ti kú kápá ìdórí láyé. Ìjọba kápá ti sára bẹ́ẹ̀. Nàá kápá bẹ́ẹ̀. Ó ń sọ nígbà tí bàbá ń láyé lọ lèmi ń láyé lọ. hikmatu báàgì. Allah subhanahu wa ta'ala òye ọgbẹ́ kan tó lágbára sílẹ̀ wa ò lè gbé ìlú àmì. náà, ìdẹ ọlọ́run ọba fi ṣe wípé ẹ̀yin lẹ́jọ́ máa lo ayé lásìkò máa kó jẹ́ pé táwọn táwọn kan bá a tọjọ́ wà tá a kọ́ rẹ̀, náà wa Ṣé báwọn fẹ́ tí wọ́n ká tó lé láyé? àwọn kan tó wá pàtàkì àwọn ọmọdé kí bá sí mbẹ̀ mọ́ ẹni dẹ́bi mẹ́rin ìgbà tí wọ́n secondary school fáwọn àti dáàbí secondary school láti kéwù àwọn àtúnṣe díẹ̀. ẹ pé bá gbogbo àwọn alágbájá alágbájá ilé eh, ilé àwọn yóò ẹ lọ sí ilé ìwé gbogbo títà tó kọ irú náà ní ọ̀pọ̀lọpọ̀ ojú ìtàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ojú bàtà fà. kí ló fà á tó fi jẹ́ pé àsìkò tó lọ ní ìpín yẹn àwọn tẹ́ ẹ jọ lò gbà àwọn èèyàn tí ò dáwọ̀ sáwà bẹ̀. òye kan ọlọ́fẹ́ mú jáde bẹ̀ ọgbẹ́ kan ọlọ́fẹ́ mú jáde bẹ̀ títí náà ìdẹ̀ra kí ni tọ́lọ̀ ọba ó ṣèrè mú lórí ẹ̀ sí wa ọlọ́run subhanahu wa ta'ala alùpàánù kẹrin ọlọ́run wa tọ́sùn bí hablillah jami'a wọ́n náà tafarraqu wọ́n kúrú ní ẹ̀mẹ́ta lọ́ọ̀rì alaykum idh kuntum a'da'a fa'alafa bayna ba'du bi ni'matihi ikhwana shar'an ọlọ́run fa asbahtum bi ni'matihi ikhwana bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti ọlọ́run ní ẹ lọ́ọ́ mọ̀ wípé pẹ̀lú ìdẹ̀ra ọlọ́run sọ́tà lè mọ̀ pẹ̀lú ìdẹ̀ra ọlọ́run ọba ilé fi dí ọmọ ẹ̀yà lẹ́nu ẹ̀jẹ̀ náà fọkàn sí o fàtàkùn bìnnì mẹ́sì ìhùwà àná ìwà àwọn akọ́lé sí àwọn ènìyàn lákòókò ibi tí wọ́n bí ọ̀pọ̀ àti pọ̀lọ́ ẹlòmíín bẹ wọ́n bí sódì ẹlòmíín bẹ bòdì ìbẹ̀rẹ̀ tí wọ́n ti lọ kékeré rẹ̀ bọ̀ kọ́ mọ́ kọ́ mọ́ wa kọ́ mẹ́rin kẹ́kẹ́ rí ngbòrí á èmi àti sẹ olówó ẹkọ náà ra lẹ ọwọ́ ara lẹ ẹnu tó tẹsí ọdún sí ẹgbẹdá òun náà ti sẹ olówó ọwọ́ ara sẹgbẹ tí wọn bí lẹsí gbòdè tó wà nípa tó wọn ẹ mọ ní wọn àkàdé rí tẹ́lẹ̀ wọn ti padà di àdúgbò wọn di kọmíntì èèyàn máa ń di ọmọ ẹ̀yà pẹ̀lú ìrànlọ́ ọ̀la. ọrụ máa ń di ọmọ ẹ̀yà ló jẹ́ pé gbogbo ẹni tó bá mọ̀ wípé ìrànlọ́ ọba ni ìjọba ẹ̀yà jẹ́ onífẹ́ ìjọba ẹ̀yà yóò bàjẹ́. mọ̀ pé ìrànlọ́ ọba. ọlọ́ba ó fi eléyìí ó fi sọ̀rọ̀ fún wa. mélòó mélòó ẹni tó jẹ́ wípé ọ̀tá ni àbá jẹ́ ìrànlọ́ ọba sọ wá di ọmọ ẹ̀yà ẹ jẹ́ ká àwọn ọmọ yà tájọ́ ṣe súnà kí ni ọkọ tó sọ ọkọ̀ jẹ́ bọ́sì náà ọ̀nà mo ti náà rẹ̀ láì àwọn ọmọ yà tájọ́ wà nínú tájọ́ ṣe súnà kí tó sọ ọkọ̀ súnà pé àwọn pẹ̀lú ọmọ ó wọ́n nígbà wọn fún mi mùsùlùmí kí tó sọ gbọ́ àwọn

جبير بن مطعم رضي الله عنه الى فرقه يا جماعه جبير جبير ó wà nínú àwọn tó ja ogun Badar káàfìràn iná náà náà pèlú lógun Badri wọ́n pa ẹgbẹ́ rẹ̀ tó àìmọ̀ Badri wọ́n ti kọ́kọ́ pa ọ̀rẹ́ rẹ̀ jùlọ sí wa kó bèbè nígbà náà ó hẹ́tì islam bèbè bèbè àkùsùlù pẹ́pẹ́ gbẹ́rù wọ́n tún kọ́ àwọn ẹ̀rẹ́ rú kéèké ẹgbẹ́ gbọ́rọ̀ wọn kéèké gbọ́ islam ó wá fẹ́ wá sílùú ó Mẹdínà láti wá gba àwọn tí wọ́n kó lẹ́rú láti wá bóyá wọ́n tẹ̀fì dáhùn wọn rẹ̀ àbẹ́ àtàwọn wọn ni bóyá kẹ́lẹ́ o ìlú bá wá Mẹdínà tí ọ̀rọ̀ ọlọ́run ọba tó fi ta sí létí yẹn sọ́dún fún òun.

àwọn tó wá dọ́tà fún lánàá kí ni wọ́n ti lórí jẹ́mọ̀ náà wọ́n dọ̀ rẹ̀ wọ́n dọ̀ mọ̀ ẹ̀yà pàṣípà tó ń bì ní mẹ́sì ẹ̀kọ́ wa ẹ̀dá pàṣípà fámìlì wa táwọn wà nù fámìlì ibi tẹ́tí sọ fún gbogbo wa fámìlì kọ̀ọ̀kan nínú fámìlì wa àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ń bẹ̀ àwọn lálọ́mọ̀dá wọn abẹ́ pẹ̀lú abẹ́kọ̀ọ́ pé ah mọ̀ràn àmọ̀pẹ́ yìí bíjọ́ dà wá pọ̀ ní ìsọ̀rọ̀ yàrá. a jẹ́ pé èyí tó jẹ́ mùsùlùmí yẹn wa jẹ́ pé bíyà nínú fámìlì ẹ̀kọ́ dọ̀dọ̀ súnmẹ̀ ọ̀rọ̀ yìí tó wà papọ̀ ẹ̀ pé àníyàn wọ̀ ìkẹ́kẹ́ ni o ọlọ́run kò sílẹ̀ tó gbé yẹn. tí bá wá bá gbọ́dọ̀ dáàbò bo lábẹ́ ìdẹ̀ra ọlọ́run ọba ni òun lè ká jẹ́ ẹ̀yà jẹ́ kódà ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ọba fi tìrẹ̀ múlé wa lérí wípé òun mọ̀ọ́mọ̀ ibẹ̀ kódà nígbò míì ọlọ́sọ̀ bá ń sọ láàrú ọ̀sọ́là wípé bó o bá ná àìmọye nǹkan mọ́ àlàfà lẹ́yìn nàkùnrin òkè ọlọ́run bá subhanahu wa ta'ala ilé máa ń sọ ẹ̀ ní àwọn méjì papọ̀ ẹ̀rọ ìjà padà sínú ilé wa ìfẹ́ra ọlọ́run ní ìmọ̀ ìmọ̀ nígbà méjì báwo ló ti fẹ́ra báwo ló ti pàdé gẹ́ ìbéèrè ọkọ̀ tẹ́ ẹ béèrè ṣùgbọ́n nínú ìdára ọlọ́run ọlọ́run kàkà láàbọ̀ ọkọ̀ rẹ̀ náà nìyà lọ́wọ́ ẹni ẹni fẹ́ kò sí dájú tí ẹ máa bá pè ní èyí ní sọ pé جلا وما مباح ولا لنا إذا لم أقول لك على محمد صلى الله عليه وسلم على في من بتاكي إجلا لي إجابة يا جلا وما على في من بتاكي إجلا يا توبك يا ثم جاء الرسول صلى الله عليه وسلم وإلو مدينة بعد الهجرة كان في وإلو مدينة أقا بين المهاجرين والأنصار nínú bọ́lá mi kọ́kọ́ ti sọ́lá àwọn sálámà ó ní wípé ànábì sọ àwọn ará mẹ́kà sáńpẹ̀lì mọ̀hàdìrún àwọn tí wọ́n wà láti mẹ́kà wá síbẹ̀ nílẹ̀ àti àwọn ànsọ́ àwọn tí wọ́n jẹ́ ará mẹ́dílẹ̀ ànábì kọ́kọ́ sọ wọ́n di ọmọ ẹ̀yà torí pé ànábì sọ́lá sálámà mọ̀ wípé ìjẹ́ra ni dájọ́ ọmọ ẹ̀yà àlàáfíà ló máa ń bí ìtẹ̀síwájú. ṣé wọ́n mẹ́ta àlàáfíà wa máa ń wá níbi tá a bá tún àwọn pẹ́jẹ́ bí ọmọ ẹ̀yà ìyàwó méjì náà lọ ya tẹ́ ẹ̀ ń gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yà ẹ̀ ti tẹ̀síwájú fámìlì ojoojúmọ́ lọ́kọ̀ yóò máa ronú bí ti tẹ̀síwájú orí ìròyìn tó yẹ kóró fún nǹkan dáàbì dàgbàsókè ìlú ẹbí ìròyìn pé á ah, kì ti dára kí o. ìsìláàmù ó mọ̀ wípé ìjọba ẹ̀yà ó máa ń bí àlàáfíà àlàáfíà máa ń bí òṣùwájú. alábìsọ bá lọ sábà náà alábìdé màdínà àwọn ará mọ́kà tí wọ́n bá ànábì wá láti mọ́kà sọ̀lá wọ́n bá àwọn ọ̀sẹ̀ ní màdínà táǹtà àwọn àǹsọ̀. táàbọ̀ wá ní ẹgbẹ́ ẹ̀sẹ̀ ẹ̀kọ́ ṣe wù ú ìtẹ̀síwájú ò ní rọrùn. pípín owó pọ̀ forty five òun ní àwọn mọ̀hàjìrún àbẹ́bí forty five náà àwọn àtọ́rí náà ó sọ wọ́n di ọmọ ìyá kan náà kí ló ń sọ̀rọ̀ pẹ̀lú ọmọ ìyá rẹ̀ nígbà tó ní àlọ́mù ìjọba ìyá rẹ̀ lágbára débi pé àtùwàtà wọ̀tà áwùn wọ̀tà wàhùn tó bá ìyàwó wa láàárín àwọn tọ́lẹ́bí bá tó papọ̀ àbíjẹ́ wọ́n gbọ́ yí pé ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara yín débi wípé àrògbé eléyìí àrògbé jẹ náà bùkátà eléyìí bùkátà rẹ náà kódà tẹ́lẹ̀ yìí bá kú owó rẹ̀ ẹ̀rọ bàbá ìjọba rẹ̀ ara àpò àtàrà àpò àràbàkà mẹ́rin tó bá pọ̀ ẹ̀dá ọ̀rọ̀ ara mẹ́ka sọ̀rọ̀ ṣé wọ́n tẹ́ tí wọ́n lè àjẹ́ ìpé bá a ti wà yìí àìsí fámílì lóòótọ́ nípa ṣùgbọ́n mọ̀ yàtọ̀ rẹ̀ wọn. ó gbúdọ̀ ọ̀rẹ́ lẹ́yìn ìwà báyìí ọmọ yá mi àbúlágbádá ọmọ yá mi àtẹ́jọ́ bí ilé kẹ̀rẹ́ rárá ọmọ yá mi. kọ́dà ìjọba ọ̀yá yẹn àwọn tó túmọ̀ sí rẹ̀ àwọn tó túmọ̀ sí yẹn gbúdọ̀ ọ̀rẹ́ lọ́dọ̀ wa. àbẹ́bí wọn tọ́lọ́ mọ́ àwọn ọ̀rẹ́ àfọ̀nà àbẹ́bí sọ̀wọ́ papọ̀ báwọn nínú àwọn tó àbẹ́bí sọ̀ papọ̀ ẹ̀jẹ̀ ká mú bí ẹ̀fẹ̀ méjì nínú àwọn tó àbẹ́bí sọ̀ papọ̀ nígbà tó dé bàdí náà nígbà tó káàmì mọ̀ wípé ìpìlẹ̀ lẹ́gẹ̀ẹ́gẹ́ ní àgbà àkọ́ lẹ́yìn náà kákọ́kọ́ yọ akẹ́rẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yà kákọ́kọ́ afẹ́ bẹ̀rẹ̀ dáwà kákọ́kọ́ yọ akẹ́ ẹ̀yọ̀ kẹ̀wá kífẹ́ wà láàrin wa ìjọba ẹ̀yà òdodo ó wà láàrin wa tá a bá níyẹn àtẹ̀wájú. àtọ̀wọ̀ alẹ́sì tó máa yẹ̀sì láwọn yàrá àgbọ̀dọ̀ ó ní ẹ̀rẹ́sì sọ̀rọ̀ láàrin ọ̀sánlá nígbà tó dé màdínà àwọn ọmọ ilẹ̀ Abdulrahman ibn Awf wà sáré lọ́rọ̀ bí àǹfààní. Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ Abdulrahman ibn Awf àti Sáàbì ibn Rabi Mansari Ànábì sọ wà pé ẹ̀yin méjèèjì mú ẹdí ọmọ ẹ̀yà láti sí lọ. Ẹ̀rọ bàbá o, ìjọba ya wọn, ó túbọ̀ sí pé wọ́n mọ̀ sàáwá wọ́n mọ̀ bá ọ̀rọ̀ dáadáa, wọ́n mọ̀ ra wọn lọ́wọ́, kọ́dà wọn ó dogun ara wọn níbẹ̀rẹ̀ ìsìláàmù kò ṣe níbẹ̀. Kí ló wá ń ṣẹlẹ̀? láàrin abdulrahman bin awf àti tani saad ibn rabi al-sọ̀rọ̀ àdúgbò àti nǹkan ìdọ̀tún fún ọ̀tọ̀ ààrẹ wọ́n ní dọ̀tọ̀ ìsọ̀lá àti àwọn ìṣòro ọkọ̀ báyìí rọ́jù lọ sọ̀rí ọkùnrin àwọn tọ́lú sáà ibn rabi ẹ̀sùn pé àwọn olónílé àwọn ará madina àwọn ni wọ́n ti ní ìjókòó àwọn ará mẹ́ta ń tẹ̀dé ni jọmọ̀ yá wà ní ìmúra àdáàdì sáàdì sọ̀rọ̀ bí ilé níyàwó méjì lọ́jọ́ náà ó sì tún ndị àwọn ìfẹ́ tó ṣe okòwò àdébí wa sọ papọ̀ ó wá ahụ. ọmọ ìyá rẹ̀ abdulrahman sàáwù ya ó ní ìwọ̀n ọmọ ìyá rẹ̀ mùsùlùmí mùsùlùmí abdi ẹ̀yọ̀ kan ó ní dókítà nígbà ní pé fàámà pàdé àdébùnà sí fàáwù àhàlàwù wà màlà ó wá sì sọ ọmọ ya. ya. ó ti sọ bẹ̀rẹ̀ rẹ̀ ó ti sábẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àwọn ìgbé tọ̀ ìtò tẹ̀lé ní ìsìn ní pé gbogbo tó bá tó o bá lọ́wọ́ mi á pè é méjì ní dúkìá ni àtàwọn aráalé á pè é méjì kí ni àbúrò àwọn bẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ ló sọ ẹ̀ ní pé inú ìyàwó méjì òun ó ṣègì ó ṣègì jẹ̀ náà ó bẹ̀rẹ̀ ọkẹ nínú gbogbo owó tó ní dúkìá tó ní oko tó ní ájá ájá méjì ó kó dájú ìjọba ẹ̀yà òdodo ìjọba ẹ̀yà tí mo bá ti tèmi bá lálàáfíà ọmọ ìyá mi lè lálàáfíà tí n bá rí jẹ ọmọ ìyá mi rí jẹ tí n bá rí léwọ̀ ọmọ ìyá mi rí léwọ̀ ètí sáré lọ̀rọ̀ lé ìtò Abraham Abraham ló yẹ ṣùgbọ́n Abraham Abraham torí pé àwọn sọ̀hábà wọ́n dẹ́kọ̀ọ́ yanjú ọ̀rọ̀ àwọn Muhammad sọ̀bà kí ló sọ fún oníbàárà sọ̀lọ́ọ̀mù lẹ́kẹ́ sí àhàlíkà wà bẹ̀rẹ̀ onye lè mi ọlọ́run bá mi fi àlùbáríkà tó pọ̀ sí mọ̀lẹ́bí rẹ àti dúkìá ẹwọ ẹ̀kọ́ ẹwọ ẹ̀kọ́ wọ́n ti dáadáa sí òun náà fi dáadáa padà wọ́n kò dáadáa wà léwu tí wọ́n bá ti dáadáa sẹ́lò ní yóò òye kó ọmọ ìyá bó ti wá mú síbẹ̀ ọmọ mú títọ́ wọn bíbá àlọ́ irú jọmọ ṣùgbọ́n jọmọ ìyáwó tuntun òsì pé tí bá ti dáadáa sọ́dọ̀ rẹ̀ jẹ wọ́n sá ìtẹ́jú ìdúró wọn dáadáa ní bọ̀dù ó tún lè ní palára fún òun fẹ́ ṣe ó fẹ́ ṣe ó fẹ́ ṣe ìfà ó fẹ́ gbé mi síwájú lórí nǹkan tó ń gbẹ náà lè búkà sí ọmọ àtẹ̀wọ́pùlà àwọn olùbáwọ̀ kọ̀lọ́ ọkùnrin tàbí àáríkà wà lẹ́yìn. ọ̀pẹ̀yà mi ọlọ́mọ mi fi orí tó pọ̀ sí ara alẹ́ rẹ àti dúkìá dúró ní àlàsọ. ẹ dákun ẹ rẹ̀ lọ ẹ dí mi ọjà fún mi. ó lè lè kí wọ́n dùwẹ̀ ọjà fún mi. yẹn ní pé òun fẹ́ lọ́ba ẹ wá ìkẹ́ṣe. tó olóòbí gíní orí tó olóòbí ló lá ní di bọ́dì ní di wàhálà tí ọmọ ìyá lọ́rùn àwọn bíi tàbí kàbẹ́wò ní o àpẹẹrẹ la àwọn tàbí kàbẹ́wò ní pé ọmọ ìyá mi yóò sọ̀rọ̀ fún yóò sọ̀rọ̀ fìtínà fáwọn ọmọ ìyá rẹ̀ yóò di òun ó mọ jókòó òrùlé ṣùgbọ́n tó bá yá yóò fa ọmọ yá lórí súnmọ́ ẹ̀dá yéṣu ẹ̀ níbi ìmọ̀lọ́ ní ibi o máṣá máṣá yóò súnmọ́ àbùrọ̀mọ́bùrọ̀ ọ̀gbọ̀dọ̀ lórí ọ̀ṣọ́ ẹjú yọ ọjà fún mi kí mi lọ ṣiṣẹ́ wọ́n ní fàáta tó ó wà lọ́jà wọ́n ti wọ̀jà kó ti lọ́jà àbí dáadáa àbùrọ̀mọ́bùrọ̀ àbùrọ̀mọ́bùrọ̀ pọ̀ ilé àwọn ọ̀gá àdáhùn àwọn ó lọ dà ẹ̀kọ́ àwọn àtúpadà nípa ẹ̀ pé nínú ọ̀nà àrísìkì tó máa ń yá òun náà ní òwò ṣíṣe pàápàá lọ kátàkárà nínú ọ̀nà ìlú wọn tẹ̀lé mọ́tà bàtà sí òun kátàkárà tí wọ́n gbọ́ pé kátàkárà lọ sọ̀tọ̀ lójú lórí ẹjú ọjà gbàdúgbò lẹ́yìn tó ó nínú àná ó bá orí owó pọ̀ ó bá ń lo sẹ̀lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nínú màdìbẹ̀ lùtẹ́ẹ̀tẹ̀ yìí ó ló sẹ̀lẹ̀ ọjọ́ kan fàràhùn nàbí sallallahu alaihi wasallam ìyàwó mẹ́ àbíkọ̀ wà á rí lẹ́yìn kò sí ìpẹ́ pọ̀ àbí wà á rí lọ́wọ́ náà wọ́n ti ṣe wà á rí pé aṣọ tó wọ̀ ó wọ aṣọ ẹ̀tọ́ ẹ̀dínbáyì nílùú àjòjì àjòjì gbígbé ẹ̀rọ ti tẹ́lẹ̀ kù

tó ń fẹ́ ìyàwó ni àbẹ̀tẹ̀ tó ń fẹ́ ìyàwó ni tó aṣọ tí ọ̀rẹ́ yìí ojú ẹ̀ tuntun yẹn tó fẹ́ ti bá lọ à ó ní àmẹ́bí dàgbà wẹ̀ mo ti fẹ́ ìyàwó máa fẹ́ bọ̀ nílẹ̀ sẹ̀fọ́n ẹ̀kọ́ bí lọ ọmọ ìyá rẹ̀ sáà tàbí ìdọ̀rọ̀ bí ó fi ìyàwó rẹ̀ lọ́kọ́ mú pẹ̀lú ìyàwó òun ó ní ọlọ́run ká bàtà dáhùn ara lọ tí bá ti lẹ́sìn olólọ́ ìrìn ìyàwó fẹ́ ẹ̀kọ́ nìyẹn yóò fẹ́ àwo nígbà tí òun náà ti ní nǹkan tí fi ń tó ń bẹ lọ́mọ bá lé lérí láti máa rí jíjẹ mímu láti gbọ́ bùkátà ìyàwó. Bàtà bàbá mi làwọn kò gbódé bàbí náà, ọ̀kọ̀ọ̀kan máa wáyàwó káàkiri o. Kí ló mo Ọjà. Eré ọ̀rọ̀ ṣàbá. Ẹ kọ́kọ́ wà kẹta ṣe kẹta Ẹ wá kẹta ṣe òwò ní kọ́kọ́ wà náà. ẹdúwe iṣẹ́ máa ṣe ẹdúwe ọjà fún mi tó bá tí wá ń ṣe tọ́lá tí gbogbo wọn rí ṣe lọ́fẹ́ àfúnà ní gbà wọn ká yìí ń bẹ nínú ẹ̀sìn fúnra àwọn tó lọ́rọ̀ sọ́dà ní tó pé ó lè àgbàdà wọ́tò àṣọ yìí rọ́bà mi ọmọ ti dá fún mi kọ́dà obìnrin mọ̀dínà mo fẹ́ obìnrin mọ̀dínà ó ṣe kí ni mo fẹ́ ẹ̀ láti tó wọn rọ̀ bí àtẹ̀síwájú aráàlú ẹni tó ti wá ti bá ọlọ́mọ ti lé tí àjòjì yẹn kó náà ti di ẹni tó wọn bá ti gbà láàyè ó ní òmìnira àtọ́jú. àtúntọ́lá àtúntọ́lá ẹni wá ní àárẹ̀ fún wa ló dédé kí ló kí ló fi dúpẹ́ mọ́nà ọ̀gbà lórí ẹ̀. ó ti bọ̀ gbọ́ àtọ́jú àwọn ọ̀gá àwọn ò ní ìmúwàlà òṣà lóbi àbí ṣe rẹ̀ kò bá àjẹlúbọ̀ kan pa ẹran kan fún ọlọ́run ọba àṣà ìlà àdé ìdábọ̀rọ̀ fi àdé ìrìn wípé àtúntọ̀rọ̀ bá àrùn ọ̀sán lọ́rọ́ àmẹ́bí so àwọn aṣọ àábà pọ̀ ní nàìjíríà nínú àwọn tábàbí so pọ̀ ní nàìjíríà òun náà ni àbúdàgá wọ̀sánbẹ́ẹ̀ náà a rí mọ̀ ń bẹ̀ wípé ẹ̀sìn wa wọ́n rọ̀ mọ́ bí ìjọba ẹ̀yà wa. wọ́n ní àwọn ọ̀sán mẹ́rin fáàrù ìjọba ayé wọ́n lọ bẹ àbúdá dáhùn àjẹpẹ́ nínú ìdí jẹ́jọba ẹ̀yà ká lọ máa bẹ̀rẹ̀ wa wò nílé wa lọ lé ń jáde ẹ̀fọ́ ọmọ ya ọmọ ya ọmọ ya ọmọ ya rẹ tó ya lé ìyá àbẹ̀dọ̀wà tọ̀wà tọ̀wà sàgbẹ́ ó lọ bí àbúrò ní ìbá lọ sí ìbá ya lọlé èyí ó ya ha lù wọn alùjọ máa pàdé ní hapọ̀ kájọ máa wà gbádá wá ó sì jẹ́ pé lẹ́rẹ́rú nínú ilé wa ìyá ọmọ yóò fẹ́ kọ́ pàtó yóò ó náà lọ wá gbádá ọmọ ìyá rẹ̀ ọ̀fẹ́ onáà tó sáwọn àjọ rẹ̀ ti rẹ̀ láàrin àwùjọ ni onáà lọ gbé gbé gbé tọ̀ká sọ ó nà ó lọ sí yẹn àlùkò gbé wà òkè jẹmọ ìyá ọ̀pá ń jà àbálù ní àkọ́ tí ẹ mọ̀ lé tí ẹ mọ̀ bí ìyàwó ẹ̀ ṣe ń ṣe tí ẹ mọ̀ bí ìyàwó ẹ̀ ṣe ń jẹ tí ẹ mọ̀ hàn ìyàwó ẹ̀ wà tí ẹ bá wà lọ sí ẹ̀rọ̀ àtàbù lágbájá àtàbù ìyàwó wọn máa fìdáwọ́dé wọn ti rẹ̀ yóò dùn ó pẹ́lú ẹ mọ̀ sí ìjọba ẹ̀yà yín ẹ mọ̀ sí ẹ̀fíjọ́ fẹ́jọba àìsàn ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ̀ ẹ̀ dáhùn yóò yẹ bàtúbà tó máa lọ bẹ àbúdà dáhùn kọ bá àbúdà dáhùn òtọ́ yẹ ìyàwó ẹ̀ lọ́ba ìyàwó àbúdà dáhùn òmùdà dáhùn bó ti wá rí òmùdà dáhùn ó ní mùtàbá jìnnà. orí rí ẹmẹ bí kéèyàn tiẹ̀ mọ́ bí kéèyàn ẹmẹ àwọn obìnrin ọwọ́ ṣe ìyàwó ọ̀rẹ́ rẹ̀ pé ah, obìnrin yóò sí bẹ́ẹ̀ kéèyàn ó kó wọ nìkan ẹ sì lè mọ̀ náà pé ẹni yìí kẹ́ ṣẹlẹ̀ ẹ̀rọ obìnrin bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ á ní sọ́ọ̀tù tó di ẹ̀rọ gẹ́ bí ó ti lu ẹni náà fi kọ́ọ̀bù náà gbogbo ẹ̀ náà sáfì ẹ̀ jọra wọn gbogbo ẹ̀ náà ẹ̀ mọ̀ àbúrò àtàkùn fàárì sí pàtó rí ọmọ dàda ó ní rẹ̀ ọmọ dàda bẹ́ẹ̀ rí ẹ̀wọ̀ rẹ̀ rẹ̀ ó ní ọmọ dàda kí ló ṣẹlẹ̀ sí ẹ lọ́dọ̀lẹ́ ẹ̀jà tàbí ẹ̀rọ adákẹ́ ọmọ ẹ̀yà rẹ ọjọ́ kan ní àbúdàdà ayíṣàlá ọ̀háàjà sọ́dọ̀ àbúdàdà kìí ṣe ọkùnrin tẹ́ ìmọ̀tò lè mí bọ jẹ́ lọ dírú ìtumọ̀ ní àwọn ṣe wọn náà fún àwọn torí táwọn ṣe torí ọkọ náà obìnrin kò ní ìwù láti tó láti wẹ́wẹ́wẹ́ tó bá dé ẹ̀wọ́ ẹ̀wọ́ ó bá tí wọ́n ṣe báyìí nípa làwọn á ti di ó jẹ tẹ́jú ó lè gbèrò oṣù mẹ́ta orí ó lè gbèrò oṣù mẹ́ta orí tí yóò ti di mẹ́ta àbúrò kí á níta ṣe tí ò ní gẹ̀ẹ́mú òjì ẹ̀mọ́bẹ̀ ara ara ara sọ jẹ́bọ́ ìta sọ ìtúnṣà ìlú orílẹ̀ o ìyàwó mi sọ pé òun ra òun ní ìfowó tó ẹ̀kọ́ òfin jẹ òfin lọ ra yíyà àbú òjẹ òjẹ àfikéjẹ wọn àti ẹ̀kọ́ mẹ́jẹ wọn àti ẹ̀lódì nínú táwọn parí ní ìdàrọ́ pàlàyà rẹ̀ ẹ̀dàkùnrin obìnrin bá tó bá yẹ kí là ń dá kí là ń ra aláàmú sí àbú eléyìí ẹrù àbú eléyìí ọlọ́gbàtà lónìí yọ̀ọ̀ra yọ̀ọ̀ra yọ̀ọ̀ra irú ìtòsẹ̀síwù dàndáàdì ọ̀rọ̀ àwọn tàbílà sọ̀rọ̀ ohun sẹ́sẹ̀rọ̀ jẹ̀rọ̀dù ó ní ọkọ ọ̀run kò sí tó kẹ̀ nípa ìyàwó ìbá dànà ọ̀rẹ́ mi náà àbúdà ga jẹ́fẹ́ èyí ó rí àkíyèsí o ó ní tó bá mi ọ̀pẹ́ làbúlà dáadé ọ̀rẹ́ àkókèrà ilé bàtà sàmúlà ọ̀kọ́rin ni wípé bàtà bàtà dáadé ọbẹ̀ sàlejò sàmẹ́ ọdún sàmẹ́ sàmẹ́ ní làákùnrin àtàtà èmi ò ní jẹun tí wọn jẹun ó ní sọ̀rọ̀ mi jẹun èmi ìṣirò yẹn ìgbà ẹni oníláyà kí ní jẹun ọba jẹun ọkọ tẹ jẹun. Salman ó sùn lé ọ̀rẹ́ àbúdàdà ìjọba ìyá àwọn ọmọdé rẹ sáwọn lè súnlé ara ìdí ó jà á ara wa ní ìfẹ́ mélòó ni tàwọn obìnrin tí wọ́n dá síbẹ̀ ẹ wò ìyàwó àkúdà dá kò lójúmọ́ kọ kò lójúmọ́ rẹ̀ ọkọ rẹ̀ nu. báyọ̀ sùn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kò yẹ kí sùn pọ̀ àbúrò àti ìdílé ọfẹ́ gbága bàbá yọ sọ ọfẹ́ mọ̀ ẹ̀rẹ́ náà tàbí náà ní nà sùn padà. Ah, díẹ̀ sí olùmọ̀ kì sùn padà. ó tún ra àmọ́ lójú ó wá ti sọ́bẹ̀ bá títí tó fi di ìdákẹta òru ó ní àlàáhàn ah, ní ìsìn ọ̀yá nìyí dákì àwọn àfààní àlòkúwà ìjọba ẹ̀yà àlàáfù ìgbà ìlú àkọ́ wà làásùnà lá àlàáṣà sí ọmọ ẹ̀yà rẹ̀ ẹgbọ́n mi yóò ọmọ ẹ̀yà rẹ̀ bí i kí sọ̀tún bá yàtẹ̀ àbúrà dáì àwọn afọ àpàlẹ pé tí a sàpá àbò sàgbà ìfọ̀kànkọ́ mi láwọn oṣù náà nà oníkọ́ tó ṣe kí kó jẹun kó sùn kó kírun kó sì kò títọ́rọ̀ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọdé bá rí pé afọ àpàlẹ ti sùúrù inna lè láti ka àlẹ́ ka hàn pọ̀ wà inna lè hàn lè ka àlẹ́ ka hàn pọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ẹ̀tọ́ lórí rẹ o ní ìrún tó ń kí àwẹ̀ tó ń gbà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹ̀mí rẹ náà ní ẹ̀kọ́ lórí rẹ àwọn ará alẹ́ rẹ ìyàwó rẹ náà ó lẹ́tọ̀ọ́ lórí rẹ ètò wọn wàá pàṣẹ ìpínlẹ̀ pọ̀ sẹ́yìn o sì bára àwọn afáàlà jẹ́ ọmọ ẹ̀yà rẹ yùtáàrí ìlú àkọ́ wà lásùnà láàlátàṣàtì ara tá a bá nílò gbogbo ọlọ́dọ̀ wa àní ìrànlọ́wọ́ lórí àbúdà ọ̀dà ó fẹ́ múlẹ̀ àbí kò yẹ o ó fẹ́ múlẹ̀ àwẹ̀ kò tẹ̀ ẹ̀rí ìyàwó ìyàwó máa àjọ wà náà wo wò náà

Salman al-Farisi ìjọba ẹ̀yà tó wà lóòrè àwọn àtàkùn dáadáa ẹ̀bùn ti di. lọ́wọ́ pé àmẹ́jù sọ pé ìwọ àtàkùn dáadáa ò ẹ̀dọ̀ lọ́yà. bọ́lá ọba àwa náà lọ́mọ ìyá rẹ̀ o ìjà rẹ̀ mú tuntun. gbogbo ara bẹ́ẹ̀ kára ìyá ọkùnrin àmì lórí ìjọba ìgbó jóná ṣe kó wá tó o. bíbí àwọn amòmìnir ọmọ ìyá ni wá. ṣùgbọ́n ìjọba ìyá wa ǹjẹ́ à òtítọ́ àkóso yẹn àwọn afá ní ìjọba náà ló kú wàtá ń sọ̀rọ̀ tí owó gẹ lọ́wọ́ àbílẹ̀ sáàsì alákọ̀ọ́ wọ́n ní gbogbo ẹni tọ́wọ́ bá ní kó rí ìjọba ẹ̀yà tòótọ́ tó rí ìlò pẹ̀lú ọmọ ẹ̀yà rẹ̀ ìyẹn ti dùn àlẹ́ àwọn tẹ̀sílì bá ti kọ́ ni ẹni yẹn yóò rí adùn gbàgbọ́ nínú ọ̀kan rẹ̀ gbogbo ẹni tọ́wọ́ pé ó ní àwọn ọmọ ẹ̀yà tó sì ń bá wọn lò níbàálù ọmọ ẹ̀yà tòótọ́ yóò rí àgbàgbà àjẹmọ́ yóò rí o níjọ́ tí wọ́n bá ní ẹ̀tọ́ kan lọ́dọ̀ rẹ̀ tó gbìyànjú àti tòbó ìgbọ́tọ̀ náà bá bùkátà ẹ̀tọ́ lọ́dọ̀ wọn ó ṣeé ṣe kò ní dára rẹ̀ rí èyí tó kéré jù ó bímọ ó fẹ́ tóyàwó ó rí pé káwọn fábílì òun gan tó dé yẹn àwọn ọmọ ìyá fẹ́ fẹ́ yíyan wọ́n ti sùn bọ́ akọ́pẹ́rẹ́ ní alọ́gbọ̀n ọ̀gá ní ìjọba dáìsì jẹ́kìlá làwọn kan yìí mọ́ yóò rí adùn ìgbàgbọ́ ẹ máa wọ àwọn obìnrin kan pé wọ́n máa kara àwọn obìnrin kan máa kara ẹni tó ń sọ tí wọ́n bá ní ṣíṣe láti wọ́n máa sùn. lókè àdúgbò ọmọ kìíní ka ẹ ọmọ àgbà láti lè jà lọ́wọ́ tò nínú mọ́nìlá ọmọ wa kọ ìjọba ìyá sí òun náà ìwé ṣe yóò ṣe àgbọ̀. torí pé ẹ̀sẹ̀ tá à ń ṣe kò ṣe jáde. ìsìláàmù tá à ń ṣe kò ṣe kéde náà. ẹ̀wọ̀n sọ́tò fàájà tàǹtà ìyá kàdá awúdú wà ìyá kàdá ìsáì. tẹ́lẹ̀ bá ń dàrú kí tí ó sọ pé ìyá kà áàbù kí ni ọ̀dọ́ sọ ìyá kàdá áàbù. ìwọ ọlọ́run ni à ń sìn olóṣèlú dákìrò àwọn àfáàní tó fi níbẹ̀ ni wípé ó ń sọ ó tún àwọn ọmọ ìyá rẹ̀ ó dẹ̀ kí bí yẹ̀dẹ̀ nìyí tẹ́sílíyà ni fún mùsùlùmí pé ìdí mò ń ṣe èmi nìkan kọ́ mò ń dà á so yóò rí ìdí orí tí mo wà yìí lóòótọ́ ni o so ẹni tó bá ní ìjọpọ̀ yà dáadáa yẹ jùlọ ara wọn. ẹlẹ́yìn ìdílé àwọn kọta tó dáàbò pé ọ̀rọ̀ ìjọpọ̀ yà yìí tó tóbi ní òun. òun ni wípé yóò ṣe sábà bí wà jẹ́ndẹ̀ wa. àbẹ́bí wa sọ̀rọ̀ láàrin ọ̀sánlá ìyẹn nìkan báwo yóò tún jẹ́ àwẹ̀ lábẹ́ bòójì lọ́jọ́ àlùkìyàmà yàwó mẹ́la àbílà ìlànà lọ́jọ́ tí ò sí bòójì tí ó sì gbìbò yẹn níbi òòrùn àfi ti tàlá àtùmáàrò kára tó bá fẹ́. nínú hadith àbúrẹ́ rẹ̀ lọ́bí ọlọ́run tó ara àrùn ọ̀nà adájúgbọ́ hadith yìí pé sábà tó yòdí lòun lọ́ fi dílé yàwó mẹ́lẹ̀ àbí nàìjíríà. àwọn méje kan bẹ lọ́jọ́ tí ò sí bòógì bí àkùjọ nínú wọn òun tẹ̀lé wàsílẹ̀ àwọn wàràtúlá àhàbà ìlà. àwọn méjì tí ó jẹ́ pé nítorí ọlọ́run ọba ẹ̀sìn ìní papọ̀ di kòríkòsù tẹ́bí wọléwọlé tó bá di lọ́jọ́ ìyáàbà wọ́n máa bẹ́ abẹ́kò ìjọ ọlọ́run ọba kọ́lá ti lè wá àwọn ọmọ bẹ́ẹ̀ pàtàkì ọlọ́run àbẹ̀rẹ̀ pé ayélujára mọ̀ àbẹ́yìn ìjàlá rẹ̀ àwọn tí wọ́n ní wọn méjì òsìlòhùn fìdílì yẹ́wọ̀n lálẹ́ kẹ́mọ̀ bọ̀ ọ́ta àwọn ẹgbọ́dọ̀ sọmọ ìyá aráyé ó ní ìfẹ̀rẹ̀ àwọn torí ẹ̀sìn ọ̀rọ̀ kí wọ́n mọ̀ bọ̀ ọ́ta bá fún oúnjẹ abẹ́ gòkìló nígbà omi àlámọ̀ dábì ọlọ́run bó gbé wọn sórí nígbà ó ní pèpele àwọn èèyàn méjì tí wọ́n níbi ara wọn torí ọlọ́run tí wọ́n pàdé torí ẹ̀sìn ọlọ́run tí wọ́n sì di ọmọ ẹ̀yà tí wọ́n sì bára wọn lọ pẹ̀lú ìfẹ́ nípa ọ̀sọ́rọ̀ ọlọ́run wa ọlọ́run fi sórí nígbà orí ìpèpè la ìtọ́gá wọn náà wọ́n lónà àwọn tí wọ́n jọ jẹ tí wọ́n jọ ṣe ìjọba ẹ̀yà pàtàkì láyé. jẹ̀mọ́ ṣé jẹ̀mọ́ ẹ̀yà táwọn ṣe. ṣé jẹ̀mọ́ ẹ̀yà táwọn ṣe ní ìsìn ó ti kí ni o ṣó gbé ẹ̀sọ́ táwọn ló sọ wá ní. àwọn onímọ̀ àwọn onímọ̀ ọmọ náà ṣe ara wọ́n ní tọ́ba wọn sọ pé lágbájá àti lágbájá ọmọ ìyá ni wọn àti bàbá mi ti sọ wọn papọ̀ nígbà tí ìrẹ̀ sọ́la àti pé ìpìlẹ̀ ní nítorí pé ẹ̀sìn òṣè dáke àwọn ìṣòro láti ọmọ rò pé á ah, wàláì mo níjọba ìyá wàláì àbúlágbájá ó níjọba ìyá lóòótọ́ kìí ṣe dáhùn ìyá kìí ṣe bọ́kàn fẹ́ ló sọ àwọn àfáà ní àwọn kákàmọ́ nínú ara wa alákọ̀ọ́kọ́ òun náà ní àtìsáàbù tábà pẹ̀lú àwọn ọlọ́mọ ẹ̀yà á lè ṣe ìsáàbù fúnra wa kí ni wọ́n pè ní ìsáàbù òun náà ní tàbí mọ̀lọ́gọ́ ìrì alẹ́nudẹ́kù kéèyàn ó gbọ́lá fún ẹlòmíì lórí ààrẹ èèyàn lórí nǹkan náà bùkátà tàbí mọ̀lọ́gọ́ ìrì alẹ́nudẹ́kù. kó o gbọ́dọ̀ ẹ̀yà rẹ lórí kíni o lórí ìdí wọn náà kù káàtà ẹ̀jẹ̀ pàtàkì títà sọ ìtàdé o. pásítà ìjọba ẹ̀yà orí pé kó o lè ṣe ìsáàrù kọ́kà. ọlọ́mọ ń ara ọlọ́mọ àdúrà àwọn sí yìí ọ̀sọ̀ọ̀sọ̀. àkíkọ̀ àlọ́kùn pàápàá ìjọba yàtọ̀ táà bá ti lè ṣe wa ẹgbẹ́jẹ̀ ara wa àtẹ̀gbẹ̀rẹ̀ ẹjẹ́ ń ń rẹ̀ àwọn ohun méjì bá àwọn ọmọ yà ohun méjì láì wà bá ń nìkan bá kú wọn ọmọ ọkọ ẹnìkan sọ́dọ̀ lọ. Bàbá ìjọba ya wọn lóòótọ́, oníkàwá rí ẹnìkan nínú àwọn àbúrò ńlá, fúnmù lágbájá. Bí ìwà tí kù kìíní kẹsẹ̀ close tẹ̀lé ọjọ́ wa ayé, wọ́n lọ́wọ́ wá sí wàá dẹ̀wò báyìí. Fọkọ̀rẹ́ ti sáláì sí. Ó àtẹ́gbé àdásọ̀rí náà, àwọn ọmọ jẹ́bọ́ sáwọn obìnrin ló dàbò ẹ dáhùn sáwọn obìnrin lórí lọ́wọ́ ibi ìṣòwò ìyàwó dáhùn ẹ àkówá tẹ̀wájú kó lè lọ́dẹ̀ àbúrò jámọ̀ ọ̀nà lọ́wọ́ jámọ̀ fún olówó lóṣooṣù àwọn fún olówó agbóúnjẹ fún wọn àwọn àbúrò àdíkí sáfẹ́ ọ̀dọ̀ àwọn fámìlì ẹ bọ́dà rẹ̀ ìmúlò ibi tí tọmọ ìyá ti wá tó mọ̀ lù. Ìfáàr, àkàdé mọ̀lọ́gbẹ́ ìlànà kéèyàn ó lè ti ẹnì kejì síwájú lórí ẹ̀mí ààrẹ rẹ̀. Ìdí wọ̀ gẹ́gẹ́ bùkátà sí. Ó wá ní pé mo bùkátà sí lóòótọ́, ọmọ ìyá mi náà bùkátà ẹ̀wò ẹ̀fọ́ ọmọ ìyá mi. Bẹ́ẹ̀ wọ́n bá ìsìlámù wa débẹ̀ ọ́, a àtìlẹ̀ di ìjọba ìyá mi lórí ọlọ́run bá lórí àwọn àǹsọ́ọ̀rù bíi pé ìjọba kò máa ń ṣe nìyẹn. afọwọ́ ìpè kọ́ yorùbá tó lọ ta àrùn. ó ní ọ̀nà mẹ́ta ó ní báàrù tó máa ń tẹ̀lé ìyẹn tó máa ń dọ́lá fún kankan lórí ara èèyàn. ó ní alákọ̀ọ́kọ́ òun náà ni ìfáàrù rídọ̀ mọ́ aláàrídọ̀ ọ̀gbìn lè lọ́lá ọ̀gbìn.

kọ́ ọjọ́ pé ìyọ́nà ọlọ́run ló mọ̀ wá àwẹ̀ tá ń gbà rí pé àwẹ̀ kò rọrùn tí rọrùn fún wa ṣùgbọ́n kí ló àwẹ̀ yọ ọlọ́run ọba nú ìtàwọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà kó bọ́lá fún àwọn èèyàn ara lórí ara rẹ ìmọ̀ láyà àárẹ̀ ẹni pé kò gbé ọ lọ síbi ìkan fi tẹ́wọ̀ ó látọ̀kẹ́ lápòjú rẹ̀ atọ̀kẹ́ lóní ìwọ́dẹ̀ aṣọ ìlú òfin lọ kírun ọ̀nà ti ìtàrù pẹ̀lú rẹ̀ torí pé tọ́tọ́ fi aṣọ ilẹ̀ kò sí wọ́n tó ṣe ni o tó fi rẹ̀ àbúkọ mọ́rin but owó ọkọ méjì mẹ́ta mi náà obi fi ah, ní tó bá gbé fọ́mà yáà rẹ̀ ìfáwọn ẹ jẹ́ ká wo àpéjúwe irú nǹkan tó ṣẹlẹ̀ láyà lẹ́nu Muhammad sallallahu alaihi wa sallam tó fi ń jẹ́ àmọ́ báwọn tààbẹ́sẹ̀ níjọba ẹ̀yà láàrin ara wọn. Àbẹ́lùwọ̀ sallallahu ilẹ̀ rọ́jùlẹ̀ náà àtàlẹ́bíyà sallallahu alaihi wa sallam ó ní arákùnrin tó wá bá bọ̀dọ̀lọ́rọ̀ ní sọ̀lá àtàlà ọwọ́ bá nàbí lálejò torí pé kò sí ìkẹ̀sí ọ̀jẹ́ yàtọ̀ sáà ọmọ sáà náà ọ̀rẹ́ ti náà kó kó lé torí pé ẹ̀sìn tẹ́jẹ kó wá ń jẹ mọ́ ló sáà ìmọ̀ ìjọba sílẹ̀ ìjọba yà wọ́n fódílẹ̀ sáà ní ọmọ kan wájú ẹ̀gbọ́n mi sáà ní ọmọ kan wájú pé ẹ̀kùsẹ̀ ẹ̀kàn gbàtí ìtàjọ́ wá dá ẹjá lọ sí ilé àbúgbé sáré tá a ti fẹ̀rẹ̀ àwọn débi pé a lè ronú owó ẹ̀kẹ́ra wa ní ìbáraẹ̀yọ̀ pẹ́ ọ̀. ìfẹ́ ìfẹ́ jẹ́lẹ̀ torí pé bàbá ìtọ́ fẹ́ nàbà kò ní kò sí ẹ̀yẹ kò ní dábùkù òun kò ní jẹ́pẹ́rẹ́ ẹ̀hún kò ní lọ́gbẹ́ ara alẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ fún mi ní ìsinmi ọwọ́ agbárùn gà ní. káà ní sọ sara wa débẹ̀ ìjọkọ̀ yára ò dé lọ́dọ̀ wa. sọ àwọn pàmábà ẹ̀sìn làwọn ń ṣe ìjọba ẹ̀yà ìsìn

sallallahu alaihi wasallam àbẹ́bí náà fi onye lọ lójú ọ̀nà ọ̀pàdà ọ̀pàdà ń lọ́pẹ̀ wà nà ní. tó ẹbí ló sì pa wọn lọ ti ló lórí tí wọ́n ló lè jù wá lọ ebi pa wọ́n o ebi pa ọkùnrin yẹn ó wá lọ sí ẹ̀kọ́ lọ́sọ̀gbà. Bàbá àgbàdo bí lọ́sọ̀gbà náà ní sáyé àti bàbá tó lọ́sọ̀gbà àwọn ìyàwó rẹ̀ ètò ìyàwó kan ọ̀dọ̀ àwọn ìyàwó rẹ̀. Fàkúnnà ọba tó délé ilé ilé lónìí àkóso ń jẹ́ ẹtí bá lọ́dọ̀ ọmọ ògidì kan sóúnjẹ́ ilé ẹ̀fọ́ àwọn ọmọ ògidì kan gbogbo àwọn ìyàwó àgbẹ̀bí wa sọ pé máa a nà ìlànà wọ́n rí àlọ́ ìjẹ̀kẹ̀kẹ́ lé àbómi. Jẹ́pẹ̀sẹ̀ rí ẹ má jẹ́ kẹ́lẹ̀ tó ń tẹ̀wá o. Ayé táwa tó ń lò ó tún rọrùn. Ó ṣe kí Ó tún rọrùn. Ẹ orí bẹ́ẹ̀ ń lé ayé kẹ́ ẹ̀kọ́ torípé nílé ẹ̀sùn ìsáàkì àmà wọ́n fún yín ní àwọn èèyàn àwọn sọ̀hábà tí yà jẹ wọ́n jẹ yín lọ ìwọ́n gbélé fáàtì àti wọ́n sọ́ọ̀tì bọ́ọ̀tà tó jọ ilé fúláàtì pa àwọn èèyàn mí ń bẹ̀rẹ̀ àwọn sọ̀hábà láyà tó sọ̀mọ́ ibi tí wọ́n ń gbé náà wọ́n fẹ́ lọ yàgbẹ́ wọ́n tẹ̀ bọ́ọ̀tà ẹ̀ ń bá tó ń tẹ̀ láyé jọ́ ṣé wọ́n tẹ̀ lọ bí odò òṣìṣẹ́ láti lé tòun ti dẹ̀ wọ́n fi dára so àwọn gbogbo àwọn ìyàwó ànẹ́bì ní kò só ń jẹ àyàfó omi omi nìkan ní ẹ̀ káníwọ̀ ni ó ti kọ́kọ́ bá fi ṣe pé ó ti bú wọn ọmọ bá wọn òṣèré ọmọ fẹ́ àwọn òkèèrè ó sọ lè fi bá ẹ̀ṣọ́ jẹ́ nínú àwọn ìyàwó ànẹ́bì gbogbo wọn wọ́n ní Usman màánà ìlànà àárín ìkẹ́kẹ́ lè ju òní lọ. àwọn ẹni tí lára ìlú sọ̀rọ̀ àwọn tọ́ wọn lọ́wọ́ ànẹ́bì kí àwọn ìgbà sọ̀rọ̀

ẹ̀rọ torí ànábì jáàbù dé pọ̀ àlejò rẹ̀ ọ̀tọ́lọ́ kàbí ilẹ̀ àti ọba mú arákùnrin lọ sílé lọ́dọ̀ ìyàwó díẹ̀ ọkọ̀ òtún wá wọlé ó ní ìwòyàwó mi á kúrì ní lórí ìfàsẹ̀rí ìsọ̀rọ̀ lọ́ àlọ́sàlá ó ní àlejò ànábì rẹ̀ dẹ́kun bá ń pẹ̀lẹ́ bá ń sílá lè kí làwọn náà ó sì méjì oúnjẹ báwọn ọmọ kéékèèké àwọn ọmọ mi ó lọ oúnjẹ báwọn ọmọ kéékèèké ó jẹ tó kù létí pọfẹ́sì ìmúra ní. àfáà ni òun náà ẹ̀rá mu ayé ìgbà àmọ́ wàá ìṣẹ̀rọ̀ ọjà wọn náà wí tàbí sáwọn obìnrin ayé sáwọn gbọ́dọ̀ mọ̀ yáyé sọ́gbọ̀n ilé lẹ́nu àbúfẹ́ fi oúnjẹ tí kò fẹ́ fáwọn ọmọ àbúfẹ́ fi sàlejò ọmọ ẹ̀dá wọn. sílẹ̀ òdìdá ẹ ẹ̀yin mú iṣẹ́ àwọn iṣẹ́ àlọ́ ìjọba ẹ̀rọ ẹ̀dẹ́rẹ́ oúnjẹ tó kù lẹ́fẹ́ fáwọn ọmọ àbúwá ní àlejò sáàtúndé pẹ̀lú sáàtù orí dá tí ó fàlejò ọwọ́ ní kí wàkìlù náà wọlé oúnjẹ tó wá kù lẹ́lẹ̀ oúnjẹ tí ìyàwó wàkìlù náà fẹ́ kí ni o tẹ́lẹ̀ fi fún àwọn ọmọ ẹni kò tí ìyọ ní wọ́n gẹ́ irú tó tẹ̀ sáà bèèrè ìyàwó rẹ̀ ó dàpọ̀ ìyàwó ayé ìbáàrà wọ́n ti fi ṣèrọ ọjà náà níbi ṣèrìà dàpọ̀ dálẹ̀ sẹ́nẹ́ wọ́n lọ kú àwọn ọmọ lóorun nínú yàrá ó ní tọ́mọ tí wọ́n fẹ́ jẹun àdéjọ wa máa ń fẹ́ jẹun ó ní lọ́tọ́ wàá sẹ́ni pé a máa ṣe bí ẹni pé àwọn náà fẹ́ jẹun obìnrin bá dáná ó tẹ̀lé aṣọ rẹ̀ ó tẹ̀lé ó kó àwọn ọmọ lóru nígbà tó jẹ́ parí ó ní ọ̀kadìdé ni bí ẹni kó fẹ́ lọ tún ilé ìṣe ọkọ̀ fàámàdá fàátùfàátù ọba lọ pa iná àlejò orí rẹ̀ mọ́ àlejò oúnjẹ lọ́ńjẹ olú àtàlejò ẹni pé àwọn jọ ń jẹun títí sẹ́fì kọ́ńtà àlejò jẹun yóò àlejò lọ sùn. fáwọn máa ń bà á ìgbà tí ilẹ̀ máa gọ́dà ọ̀sùn ilẹ̀ ìṣọ̀rọ̀ máa nù wọ́n máa lọ àlejò sọ̀rọ̀ sọ́dọ̀ àlejò sọ̀rọ̀ máa nù sàn. àlejò ìgbà mi jẹ̀rọ̀ àlejò ní àá ọ̀rẹ́ wa àtàlọ́ ọ̀hùnlẹ̀ ìlà lábẹ́ àgbẹ̀ ọlọ́ọ̀rẹ́ rẹ̀ ọlọ́ọ̀rẹ́ rẹ̀

lórí ara rẹ̀ ẹlẹ́wọ̀n abẹ́kọ̀ọ́ yóò sì rú nàlá àǹfóṣe ọ̀nà òkè àgbèjì ọ̀sọ̀. Ìjọba ìjọba ìjọba ìjọba bá ìjọba ìjọba abílẹ̀. Dá lọ́jọ́ yìí pé ìtọ́wà náà ní ẹyọ kan a sì bùkátà sí. Àwọn agbọ́lá fún ọmọ ẹ̀yà wa lórí ara rẹ̀. Ìjọba ìyá ti ká mú sọ́dọ̀. Kódà kẹ́lẹ́ bá a mọ̀. Níbi tí ọmọ ìyá tí lọ́dọ̀ àwọn bàbá wà lọ́wọ́ àgbà rẹ̀ tá a bá wà ládùúgbò sáwọn náà lè ṣe bẹ́ẹ̀ àbáwọ̀ àbú mọ́sàlá àṣàárì lọ́bí ọlọ́wọ́ àdùnrùdọ́ fọ́ọ̀dà kọ́wọ́ tó lẹ́sọ̀rọ̀ láàrin ọ̀sánlá àríwẹ̀yìn ìdẹ̀lẹ̀ àṣàárì yìí tẹ́ẹ̀rá wọ àṣàárì yìí làwọn ará lé àṣàárì fábílì yẹn ìdá àrùmàlú fìlọ́gọ́sì àwọ̀kọ́lùbà ìyá rẹ̀ àwọn ará lé tí ó ń jẹ tó bá kéré lọ́dọ̀ àwọn ìwọ̀n tàbí ó bá rí pé ọ̀dá ti dá àwọn kẹrin mú ló lọ ẹni tí ó ṣe wọ́n pẹ̀ pé jábà ọmọ kẹrẹ ìdàwó sí sọ́ọ̀bìn wà ní wọ́n wà ní gbogbo wa já pàdé o gbogbo tó bẹ̀rẹ̀ wọn kálukú wọ́n wà dájọ́ sínú asọ̀rọ̀ tó mẹ̀ kàtàmú òwò ìdàwó wọ́n wà wọ́n wà á pín ní dọ́gba dọ́gba tẹ́gẹ́tẹ̀ sáàtọ̀ tó wà ní ìsìn àjọ amọ̀yá ni wá ládùúgbò àbí àwọn àrò pé látàdà òlò lọ lásìkò látàdà bù lágbájá náà wọ́n làgbára jù wọ́n oúnjẹ wọn ti fẹ́ tán lé borí wọn gbé kíní kẹta lẹ́lẹ́ kẹta lọ sí lọ dédé o bí àsìkò yìí àsìkò yìí ọ̀dà wà gbogbo àwọn ìyá wà á pé àwọn wọ́n wà ní àbú gbẹ̀dẹ̀gbẹ̀ tó lára kájí wọ́n wà á dá gbogbo owó ẹ̀jọ sí ojú kan wọ́n wà á gbèrè gbogbo àwọn ọmọ ìyá yòókù sọ pé àtẹ̀tọ́ ẹ̀tọ́ tẹ̀ kò lówó fílẹ̀ ẹ̀tí iṣẹ́ wọn lóde kò lówó fílẹ̀ wọ́n wà á pé owó bìsẹ̀ wíyà wọ́n kò ní dọ́gba dọ́gba lára wọn. mọ̀ṣálá àbẹ̀kọ́wà bámbámú ni yọ mẹ́rin ní pẹ̀lú kò nínú sáàbùtò àbẹ̀kọ́wà wọ́n sọ pé ìjọba ẹ̀yà ó kú ọ̀rọ̀ orí ara làbúdà mẹ́ta bí àbúrò pa ẹ̀rẹ̀ so wọ́n ní àwọn àṣàrìyé àdìsìgbò sọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìta àwọn mẹ́sẹ̀ nìyẹn tó bá ah, ní pé àbúrò pé àbúrò wọ́n gbogbo àwọn yòókù ẹja gbogbo tó wà wa wọ́n kò lu aṣọ wà gbogbo wọn wà rà kí àwọn tí ìjọba ìyá nìyẹn. tó kéré tá a bá lò dé àwọn wà lórí oúnjẹ ẹ̀rọ náà ó sì lè mọ̀ pé wa kò láì káfà yóò rí yóò sáré jẹ tiẹ̀ tán o kò yẹ yìí yóò sáré jẹ tiẹ̀ torí pọ̀ wọ́n àbá ilé mọ́ ló jẹ ọ̀pọ̀ ìjọba àwọn ọjọ́ tó lè àwọn ọ̀pọ̀lọ̀ àjọ máa jẹ́ ní ẹwọ́ àti lórí fàánù wa ń yẹ ti fàánù ti àrùbà gbọ́mi yẹ ti oúnjẹ èèyàn méjì ó yó èèyàn mẹ́rin tá a bá ń gbọ́ yé bẹ́ẹ̀ ìjọba ẹ̀yà wa yóò mọ̀ sọ́ọ̀bù lójúmọ́ ṣùgbọ́n àgbọ̀yó àgbọ̀yó apá àbí ìyá bá ti ṣùgbọ́n àbúlò rẹ̀ kò rọ̀ wá lọ́rùn ọ̀rọ̀ kò jẹ́ ọ̀rọ̀ àwọn máa rọ̀ sálà àwọn ará wọn ní ogun ká dàkùn lókun tí wọ́n gbẹ́lẹ̀ ẹgbẹ́ kún ebi pa àwọn sàwárà ebi pa ànẹ́bìgẹ́ sọ̀rọ̀ jábìrì bin abdullah ọbẹ̀ làádùú tẹ́rí àǹkọ́tà wọ́n gbọ́dọ̀ lọ́mọ ya ọmọ ẹ̀yà bọ̀dọ̀ ní kẹ́mí pé àbúrò wà wọ́n nìyẹn gẹ́gẹ́ ń wọ́rì lọ. sọ pé ìfẹ́ kan ló yóò fún ká ọ̀rẹ́ mi nìkan kẹ́mí tàbí àgbà. wẹ́ẹ̀mù ìyàwó nìkan mọ̀ pọ́pọ̀ ọ̀run fúnlẹ́bù àbíṣẹ́ kò kíyè síbẹ̀ ó búdọ̀ mọ̀ àkíyèsí ti ìṣẹ́ lọ́lẹ́lẹ̀ kẹlẹ́ búwá búwá búwá búwá búwá nìkan àbúrò ìgbọ́dà ìbáfẹ̀ ti wọlé ẹ̀kẹ́ lọ sùn ó sọ tó bá ń fọ́nlẹ̀ ẹ̀sẹ̀ yóò jọ kò fi rú rọjọ́ rọjọ́ rọjọ́ rọjọ́ tó sọ bó sọ ẹ̀bí sẹ́fọ́ bọ̀ ní sọ bá fi dé ilẹ̀ ìhàn lọ sùn ilé ìṣẹ̀lẹ̀ òkè jábìrù ní òun wá kíyèsí pé ah, ètí àdájú náà débi wípé òun rí jẹ wípé àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àwọn kẹ̀kẹ́ fi kún rẹ̀ orí tó kù yẹn papò fáwọn ẹni oṣù kẹlẹ́lẹ̀ ẹ̀mí òun inú òun jù bá sọ̀rọ̀ ní kó lọ bá ìyàwó pé kí àwọn òun ló tẹ̀ ẹ́nì tó bá tẹ̀ wá ọba àjẹpọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tẹ̀ méjì náà wọ́n jẹ káwọn tó bá sọ̀rọ̀. wọ́n ti tẹ̀lé wọ́n dàgbà bí bí méjì kẹ́ lọ jẹun kí wọ́n ti sọ àwọn ìdí àyè ìyà fún gbogbo ìyà oúnjẹ ti jẹjá lọ jẹun ah! oúnjẹ ìyẹ kan àti gbogbo ìyà ìyà wa. àwọn fún àwọn sáyẹn ti fún àwọn lójú ti

ẹ̀fọ́ ọmọ mùsùlùmí. Anẹ́sìn Malik ní Abúsọ́lá ó kẹ́ gbóhùn ànábì sẹ́mi àsọ́wọ́tà nàbí sọ̀rọ̀lá jẹ́mọ́ ọmọlẹ́yìn rẹ̀ tó jẹ́ mọ́múdù ọ̀gá rẹ̀. Abúsọ́lá ní Anẹ́sìn Abúsọ́lá sẹ́mi àsọ́wọ́tà nàbí sọ̀rọ̀lá àwọn àlùwẹ̀ sọ́lá ó ó wá kẹ́bi pé ànàsáwùtà ó bàrí ó rí pé ohun àdìbì kò jáde dáadáa bí ṣe fẹ́ jáde. ṣé àpẹẹrẹ nígbà tí sọ fọ́ọ̀lù yẹn ó lè mú pé ẹgbẹ́ bí ẹni bí àwọn sùn àbí tí ò sí ló ṣe yín ẹni ní òní òkíà òkíà ẹ̀ta ọlọ́run sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pàṣẹ kẹ́ni o ọ̀rọ̀ ẹgbẹ́ ni wàhálà mọ́tà àti wàhálà ìgbà báyìí ó ti bẹ́ẹ̀ bá ọ̀sẹ̀ sọ̀rọ̀ náà ẹ̀fọ́n o ti ẹ̀ṣẹ́ la tí lè ebe sùn ọ bụ akọ́lù tí lè fẹ́ ó ti ẹ̀fìfẹ́. àwọn sọ̀rọ̀ àbà àbútọ́lá ó lóun kẹ́ gbọ́ ohun àbí sọ̀rọ̀ bá àlọ́ sábà ebi nínú ẹ̀rù ọ̀rọ̀ àbútọ́lá ó kẹ́ gbọ́ ha àbí ibi ah, kí ló wá sí ó kò sáré wálé wọn bá wọn sáré ó kò sí lẹ́nu pé fàá di dàkíṣe sápò tó ní kẹ̀kẹ́ ní tó ní gbé bàtàdì sára jọ rẹ̀ bó ṣe yẹ ká ló sí làwọn àmì ká ní ní ìrírí pé ọmọ ẹ̀yà wa ìdùnnú rẹ̀ ìdùnnú àlàáfíà rẹ̀ àlàáfíà wa sáàbùkú táwa sọ yìí pátápátá o àwọn ìṣẹ̀kẹ̀ ni ó jà á bọ̀ sí lágbájá ọmọ ìyá gidi àbẹ́sọ̀lá rẹ̀ sára ní oṣù bọ́wọ́ gbọ́ sínú ẹni ọ̀rọ̀ kan olóò ló pèlè hapun muslim àtàrà gbọ́mọ̀ ìyá rẹ̀ síra wa ní ọ́ òun a jọ jẹra wa láàbí ìpín márùn ìwà mi pè ní mẹ́fà alákọ̀ọ́kọ́ nínú ìwò tá a jẹra wa sábà pẹ̀lú àwọn ọlọ́mọ ìyá oníkàmọ̀ sábà pẹ̀lú àmọ̀ sọ́lọ́pọ̀ tẹ̀ra wa sọ́lọ́pọ̀ bẹ́ẹ̀ lẹ̀kọ̀ tàbọ̀ sọ́lọ́pọ̀ tẹ̀ra wa àmọ̀ ní tẹ̀ra wa tàbọ̀ sọ́lọ́pọ̀ tẹ̀ra wa ẹ̀mí wọ́n mọ̀ tún síra wa. so ẹ sálámọ̀ tẹ̀ra ẹ ẹ tẹ́ ẹ máa tẹ́ tẹ́ rọ̀ ẹ sálámọ̀ sí wọn. so sí sálámọ̀ hásùtà jẹ ọmọ ìyá wa. tá a bá fi ìdí ẹ̀rẹ̀ sálámọ̀ ó pẹ̀lú pé táwọn ọmọ ẹgbẹ́ àgbọ̀ ní ọmọ ìyá náà. ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé tó bá sàárẹ̀ bẹ̀wò ẹ pé odójú ń bí ẹ̀kọ́ kálọ bẹ akọ̀rin wa tó sàárẹ̀ kálọ bẹ̀wò ara ìwọ rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ wa a ọlọ́run ní ató ríra ọlọ́run ọ̀pá ní ìbálòlá àmọ́ ẹ̀sìn oṣù mẹ́fà láti tó àbẹ̀ ọmọ tó bá tó bákan náà tó bá sí lẹ́gbẹ̀ẹ́ bákan náà tó bá kú láyé gbogbo àtẹ̀lé lọ́sibítẹ́ bákan náà tó bá pè wá síbi dáadáa tó ń ṣe àrùn tó bá pè wá síbi dáadáa tó ń ṣe tó jẹ́ pé bẹ̀rẹ̀ láti fọwọ́ sí ó ń ṣèyàwó ó ń kó mẹ ó ń dáhùn àfọmọlẹ́kẹ́ ó ń sílé àwọn nǹkan bẹ́ẹ̀ pé ìsáàbù ń ṣe kíkẹ́ ìsáàbù ó pàpè jẹ pẹ̀tẹ̀lẹ̀ ẹwà sọ́dọ̀ mi ẹwà jẹun pẹ̀pẹ̀ bá pẹ̀tẹ̀ wá òbí mọ́ òfó mọ́ òsílẹ̀ ó bẹ̀rẹ̀ fún kàfẹ́ tó yàwó ẹ̀ ló jẹ ó bá pè nígbẹ́ wá ìwọ̀ ẹ̀kọ́ rẹ̀ nígbẹ́ lọ dá tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ ti gé ìjọba rẹ̀ bákan náà tó bá béèrè ìmọ̀ràn tó bá béèrè ìmọ̀ràn lọ́wọ́ yín ẹ̀rọ ara hápù ọmọ ẹ̀yà yìí kẹ lọ́pìn dáìdẹ̀ ẹlọ́pìn kẹ fún nígbàrà ní bó ṣe kàn sí ó dábẹ́ ìjọba ẹ̀fà àtàrà ìjọba àtàrà ẹ̀fà ìwọ̀n tá a jẹ́ra wa gẹ́gẹ́ ọmọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ni wọ́n wá àbọ̀sára mọ̀ síra wa nà rẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́jì tó bá sáré kalọ̀ fẹ́ wúrẹ́ tó bá sí tó dá hápù ìlà kásìrà tó bá kú á tẹ̀lé lọ bí jẹ́ á sì ọ̀ náà tó bá kó wá sápò jẹ́ àdàlù tó bá béèrè mọ̀ràn lọ́wọ́ wa kábọ̀ sọ́nù á lórí ló sọ́wọ́ yá rẹ̀ yóò yẹ yìí ẹ̀yìn tajà fáwọn àgbẹ̀ ìrọ̀gbọ́n ló ẹ̀ títà nígbà òṣòwò o gbèsè gbèsè rú ìrọ̀lẹ́ o. Sáwọn èso rẹ̀. Àlọ́ ti ní o, àdìmé ìpọ́lápọ̀ ní o, ìbọ̀lọ̀ kéta ní o. Tó wá bèèrè sí àlọ́ wà ní ọjọ́ ìdí. Títí ẹ̀ ò ní tiẹ̀ lọ́wọ́, ọlọ́run pé àwọn ọmọ àárí àwọn ọ̀pọ̀ kúkúta jẹra wa tí ó jẹ́ kí òkú wà wa kó sọ̀rọ̀.

ṣùgbọ́n ó pè ó pè ṣe tí wọ́n ṣe ó wá sọ sí ẹ̀ ẹ̀ bá ṣe ó dà kó sí wàhálà bá gbáre so orí káàlẹ́ gbáre làánà fi ń so tó bá di sọ́tẹ́ lómi náà ṣe rà àárọ̀ àárọ̀ kúrò so ẹ̀jẹ̀ á fún òkú kúrò àárẹ̀ rà wá ó tó bá kọ́ bọ̀ yára bá kúrò ọtí tó bá dé lọ fún ó ti pèsè náà náà máa kàlà òfin ẹkún náà wọ ọlọ́pàá bá ẹjọ́ tó sọ náà ó ti kíláàsì ìkan lábùjá ìkan bá dà fún balùwẹ̀sì ẹkún náà kú inú rẹ̀ ó dùn ìkan sí àwọn àfa wa kò bá múlò ọ̀hẹ́ rẹ̀ ọjọ́ kan mò ń ṣèdánwó kọ́pìlà súnmì bí aago márùn-ún kọ́pìlà súnmì ìdáwà péjì mo ṣe rí kọ́ọ̀lù rẹ̀ gẹ̀mú kọ́pìlà aago sọ̀rọ̀ ẹ̀sùsì nítorí tọ́lá àwọn òní lè méjì tẹ́lẹ̀ ìdí wọ́n ṣe yẹ ó tóbi lójú bẹ́ẹ̀ bá méjì ẹ̀gẹ́ irú yí kọjá akẹ́kọ̀ọ́ sọ bẹ́ẹ̀ wá mi nípò sọ́rọ̀ ń pò ní sí wa ṣùgbọ́n ní nǹkan yẹ wọ́n pẹ́ hápúwé wọ́n sọ pé ìjọba fún kékeré táwọn àbábí lóde so wọ́n kọ̀ dábẹ̀ ìtì náà so lójú ẹ̀ ń tẹ́ ẹ̀ fúnra jùs yóò rí pé ah, wọ́n kà mí fún bí wọ́n ti ẹ̀rẹ́ sí pé mò ń ṣe nǹkan lónìí bá ṣe rí pẹ́sẹ̀ tó tẹ́sílì tó tẹ́sí wá pè mí tẹ́sí wá tó rẹ sí sọ́nà kò tẹ́sí lù. tó o dá ẹ̀jẹ̀ ká fún táwọn òkú yìí sára ká tó ká máa ń bẹ́ra wá wò tí ẹ bá ta rẹ̀ ìtí ó jẹ́ kí òkú wà kó sẹ́kù ní. lò nínú iṣẹ́ tí a fi lọ́ọ̀gì ìjọba ẹ̀yà wa lágbọ̀ọ́yé yìí alákọ̀ọ́kọ́ sàlámù sọ̀dẹ̀ kó ní kálukú wa kájẹ́kẹ́ ni wọ́n fẹ́ kájẹ́ wá dáàyè kẹ́jẹ́ wọ́n lálàáfíà sọ́mọ ẹ̀yà máa gbé ìdọ̀tí tẹ́sí ní sọ́mọ ẹ̀yà rẹ̀ nítorí pé tẹ́sí ẹ̀rọ ti sọ́mọ ẹ̀yà rẹ̀ nílé pé àwọn ìwọ̀ àṣọkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ́ ìyàrá àdéhìyà ìdájọ́ fúnra wọn lẹ́nu ìrẹ́pẹ̀ fúnra wọn lọ́pàá áádú ìgbẹ́ta bá ní pọ́tù fọ́kẹ́rẹ́ tó ìdájọ́ fúnra wọn lẹ́kùn ọlọ́run máa ń lò ó sábà bí kí ìjọba ẹ̀yà kó kíjì rẹ̀ bó lọ lálòyè ó ti mélòó rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta àdùá àǹbọ̀rùn lọ yìí ẹjẹ́ á máa ṣàdúrà fáwọn ọmọ ẹ̀yà wa nígbà tí kò sí bẹ́ẹ̀ máa fọmọ ẹ̀yà rẹ̀ ẹ̀dọ́gbọ̀n ọlọ́run máa ń lo nǹkan yẹn láti lọ́rí di ìfẹ́ láti lọ́rí tààrà sàdá àbúrò rẹ̀ sàdá àkọ́kọ́ rẹ̀ sàdá àkọ́gá rẹ̀ pàtó sí sàdá rẹ̀ pàtó sí ń lo nǹkan sábà àlọ́lẹ̀ àlàáfù àbù

ó lè jẹ́ pé àmójúkù ò nípa pé iṣẹ́ tá a gbé fún yẹ ẹni yẹ wò ṣe dáadáa àmójúkù ò fún. Ọwá bọ́tíìn ọwá ṣe tọ́kàtí lápòjú rẹ̀. Aṣọ wẹ́dìn. Òtún wá ìdè ń gbé wá àárọ̀ ọjọ́ ìyàwó gẹ́gẹ́ sẹ́rọ̀ pé bó o ṣe pé bó o ṣe kẹ́ ọjọ́ ìdí pé náà ó ti dà á fún wa ìyẹn òbí ìpè ó lè fi dáàbò bá ọmọ ìfún mọ́ but kí ìjọba ìyá ìjọba àbàjẹ́ o ti di kó o wà conscious kó o mójú kó o kó o má lọ sí sọ tó pé ló bí yẹ mi lọ bí àlàyé tí mo ṣe ìjọba àwọn ìjọba ìṣẹ̀ ṣé pé o ṣé Yorùbá má mójú kó ìjọba ìyá ìjọba àbàjẹ́ àmọ́ ṣáàbì ó dà dá ṣùgbà wọn wàdá òdà sí kúrúgbòrògbò. Àlásù dà wọn wàdá òdà sí kúrúgbòrògbò. Lúfi ti zàálì mọ̀, kọ̀tẹ́ ọ̀lẹ́mọ̀ wá dáàkí, wọ́n fi ti zàálì mọ̀. قطع المودات وفي اعتزالهم قطع المودات وفي اعتزالهم قطع المودة الناس داو وداو الناس قربهم وفي اعتزالهم قطع المودة وفي اعتزالهم قطع المودة الناس داو أو يا على وو ما تقول يا Ìjọba ìtàlẹ́ ilé ìwà àtẹ́lẹ́ òjòjì yìí tí ó bẹ̀rẹ̀. Wọ̀dáwùn dáàtì fòrògbò òmù bí ààrẹ ara àwọn èèyàn, ó tẹ lọ ara ìrẹ́lẹ̀ ẹ̀fà súnmọ́ wọn. Àbẹ́ ẹ̀fà tí ẹ̀fà ti ààrẹ ọlọ́gbàdà sáwọ́dì ò láàrẹ̀ ìlànà ìgbò wa ẹ̀sẹ̀ sọ́mọ̀ sí láàrẹ̀ láàrẹ̀ ó wà ní wà fún ìpín ìdáàlì ìlú ọ̀tẹ̀ ọlẹ́mà wá ń dáàbí pàyàwó òun dìhun láìkíwá rẹ̀ kọ́tì olùmọ̀wàdà onísìmì kan láti bọ̀rọ̀ nífẹ̀ẹ́. Tọ́gà bá lóun gbogbo ọmọ tí àwọn olè ọba ṣe kò ní pẹ̀lú ẹ̀. tọ́wọ́ gbogbo ọ̀gá ní ọ̀dá lórí ibú ọ̀gá orí ibú ọ̀gá ọ̀gá kò ní lé lórí ilé tó. ni So A kí ni lọ́wọ́ ìdí kí ló dé ọ̀pọ̀ bọ́tà wá sí i. ó ń gba bàṣírò láti jìbáàmù kò wá kó dá débi alábàárẹ kọ àlàáfù tó yẹ kó má mójúkó fáwọn èèyàn àmójúkó yìí ó kúrò jùlọ pé kódà nígbà míì. ó jẹ́ pé owó rẹ̀ ọmọ sẹ́kùn tó wà ẹ̀yìn bá ti rí owó rẹ̀ ọmọ sẹ́kùn sọ́dọ̀ àwọn èèyàn abẹ́rẹ́ sọ́wọ́ ìlànà rẹ̀ ṣàlà ṣàlà abẹ́rẹ́ sọ́wọ́ ìlànà rẹ̀ ṣàlà ìṣàlà bó ìṣàlà ni ó máa ṣe títí tọkọtọkọ ìbàjẹ́ tó lè mọ́lẹ̀ ṣàlàyé ìtòsí àlàáfúwú àtọ́bìbì kan yìí wọn ní ọmọ ọ̀tà ààrá wọ́n mú ìtẹ̀ kọ́ís ibnu sáà ibnu ọ̀bà kí ló kọ́kọ́ rẹ̀ kọ́ísù ibnu sáà ibnu ọ̀bà ààrá tẹ̀rí kọ́bìnì wọn olówó làwọn abọ́dúró wọ́n bọ̀ bọ̀ sọ̀rọ̀ pé àwọn eléyìí ọ̀ kúlọ̀ sàbọ̀ kọ́ís ibnu sáà fọ́nù fọ́nù àbádà yìí ọwọ́ àtìkì lásìkò àwọn èèyàn pọ̀ ó sì wá jẹ́ nínú àwọn tí wọ́n tọrẹ ní nípa ìṣòwò gẹ́ ẹ̀ẹ́dẹ̀mọ́jì dìgbà ìjọba ìyá yẹn ó mọ́tò àjọ̀wọ́n yóò fún ẹjọ̀wọ́n fẹ́ yàwó ní fẹ́ ṣe tẹ́sán tàbí pọ̀ ní yóò fún lówó ìṣàkọsí láti ọwọ́ àtàrí tàbí àtàrí fàtàkọ̀ ẹ̀kọ́ wá lówó fìlì yáàtì lọ bá rí pé bóun ṣe jẹ́ pẹ̀lú dáadáa tó láàrin àdúgbò láàrin àwùjọ òun ò bá rí ọkọ̀ ìyá ẹ̀fẹ́ kó wá bẹ̀rù wọn kí ni wọ́n ṣe fún wa nípa ẹ̀tọ́ rẹ̀ hápù rẹ̀ tó ẹwọ́n ṣe kí ni o ẹ̀rí bí ọ̀rọ̀ òkú àwọn òtàjẹ̀rà mẹ́fà yẹn òṣèlú ó wá gbà ìgbà ẹ̀rẹ́ kọ́ wá bí mo ṣe ta tọ́ tí mo yàwó rẹ̀ lọ́wọ́ tí mo bọ́ rẹ̀ níta ó ní dé oṣù ó sì pé ẹ̀rẹ̀ ẹ̀tọ́ wá wò fọ́sá àdìbò yẹn lè fi kọ̀sán táwọn ẹ̀rọ bá bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ èèyàn tí ẹ̀rọ bẹ̀rẹ̀ ní ta ó ní ẹ̀kọ́ oṣù tí mo sòdì èyí ó yẹ pé ìwọ́n fi ń kọ̀sán ẹ̀dá kí ló fà á tó jẹ́ pé mo sàárẹ̀ ẹ̀wà bẹ̀rù kí ló fà á tí mo pè yín lóde ẹ̀wà ṣe dára kí ló fà á tí mo ṣe mo ṣe alhamdulillah ó ṣe mo rẹ ni so hapú èèyàn ẹ̀rẹ̀ mi wàdé ọ̀sán wà á kọ̀ ó bẹ̀rẹ̀ pọ̀ yẹn pé ìjọ kí ló tẹ̀lẹ̀ àwọn èsì náà ó ṣe ìjọ kí ló tẹ̀lẹ̀ àwọn èèyàn mọ̀ wá oṣù kan mo ti

ṣàgbádò wọn ò ní lọ́dún kọ́lùsù ni azàmọ́hù mẹ́rẹ́ yẹ́lẹ̀ òyìnbọ̀n nílẹ̀ ìyàwó kàtó yẹ dúkìá tí ó jẹ́ káwọn ọmọ ìyá ni wá bẹ̀ níwò ẹ̀rọ ọmọ ti pàtàkì òkú wa àbúrò pé o ò lè dáṣe ìròyìn dáṣe ìyá kan náà abúrú ọlọ́run ti kí wọ́n ti fọ́ àdúgbò ani dara wa bá a ṣe wà yìí a ń wa bí wọ́n lọ gbé pọtákọ́tù àbí wọrí àbílẹ̀ yìí bò kẹta ó rí pé ìmọ̀lẹ̀ ìròlé nítorí ọkọ̀ pọ̀ ní pé wọ́n ti tọ́wọ́ kí ọwọ́ five thousand wọ́n tó bá tó strong five thousand five thousand ah, inú bẹ mọ̀ ń gbà lóṣù níbi <laughs> tí mo wáyé àwọn ọmọ yá mi bẹ jíbà nìkan lọ́mọ lọ níbẹ̀ àwọn ọ̀nà yìí wọn ní táwọn bá lọ jíbà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ àwọn òṣèlú jẹ̀ máa jíbà lọ́mọ lọ́mọ ìjà lóṣù náà so bá a tún nínú kámpọ̀sì nígbà míì ẹ̀rí pé wòye mẹ́ṣàlá mẹ́ṣàlá àwọn títà jágò lọ àbúrò ṣàlá àwọn tẹ̀lé ara wa ní. ẹnọ kí èsì àbújá ìbá wá program tí èèwà ń kọ tí èèlọ sí kúkú tí èèmọ̀ máa wá ẹ lọ wò ó dáadáa ìmọ̀ ni wọ́n mọ̀ tó kò sí ó dé àwọn àmà ìmọ̀ ni wọ́n tẹ̀lé kò tá wà lẹ̀ orúkọ wọn ọba ṣe wá ní ẹ̀dá tí ti ẹ̀mí ara wá ní àṣàlá tí wọ́n ti wà bá gbọ́dọ̀ kò sí ojúbo ní sùtà tó wọ́n gbé àwọn akẹ́rọ̀ tó ṣe bẹ́ẹ̀ ayé ìjọba fi gbọ́dọ̀ ìjọba fi lọ ẹ̀ mọ̀ fi mí lọ bọ̀ ọ́ ẹwọ́ bọ̀ wọ́n bú ọlọ́pàá òkè à wọ́n bú ọlọ́lẹ́ òkè àwọn àdójọ́ kejì ó rí o. so jẹ owó tí ó jẹ́ wípé ó kọ̀ fáwọn ọmọ ẹ̀yà mi láti wá fún mi ní ẹ̀tọ́ mi pé kí wọ́n bẹ̀rù kí ló wá ثم أمر مناديا ينادي أو أنك يعني كما ما تقول من كان للمرء عليه مال فهو فيه olùkàlọ́ kéde pé gbogbo ẹ má jẹ kọ́rìsì lówó báyìí o kọ́rìsì sọ pé ó di ìyọ̀tẹ́ owó fún yóò olùkàlọ́ kéde ká gbogbo àárín gbogbo àárín ìlú ẹgbẹ́ òkèèrè o ẹ má jẹ kọ́rìsì lówó kọ́rìsì ṣe kí o ó di ìyọ̀tẹ́ owó fún ọ gbogbo pèsè tẹ́ jẹ́ ó ti yọ̀ǹda o nínú kan nínú nínú ọ̀bàdàn àrùn ìsàlẹ̀kì ó ní fàmẹ́ àǹtà ilẹ̀ ẹjọ́ náà àǹtà kàǹtàrọ̀ àtàbàtò ó àtàbàmì tí wọ́n ti jẹ́ pé ẹnu ọ̀dẹ́lẹ̀ rẹ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ nìkan ó ní lè kẹ́sìrọ́ọ̀tì mílíọ̀nù kìyà lè wọ́n pọ̀ nínú pé wọ́n já wọlé wọlé pẹ̀lú gbogbo ètò kọ́ṣù ní wọ́n ti ti ra ọ̀tẹ́lẹ̀kùnrin rẹ̀ níbi tí wọ́n pọ̀ ní wa. so kí ọmọ náà bí ra ìlú wípé kí ni kọ́ṣù sọ̀rọ̀ lówó rẹ̀ àlàáfù pọ̀tàtà ó bójú kó láti lè jẹ́ kí ìjọba ìjọba ìjọba ó so papọ̀ padà. torí pé tó bá ṣe náà ó wá ọba rẹ̀ fún àmọ́ ṣe náà rẹ̀ yá pé wọ́n aláìsàn

àpọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn ìbí ìtẹ̀lẹ́ lórí táǹsọ̀ yìí. Ó dẹ̀ mọ́ kẹ́kẹ́ sí lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àwa náà ta aṣojú sí wa. Ọ̀nà bí torí bí làásọ̀ dájú ogún lọ́sí tù. Àwọn pásọ̀ ọ̀rọ̀ máa bá rí. Ẹ ká fàdúrà. Ẹ ká fàdúrà. Ẹ So ẹ jẹ́ ká pè sí àwọn àrẹ. Ká tó Ibn Kathir rahimahullah ta'ala wọ́n mú ìṣẹ̀lẹ̀ kan wá ó pa ìṣẹ̀lẹ̀ kan. Àlọ́kọ̀ gbọ̀dá nígbà mú wá nínú ìyàwó lóde nípa ìlépa báwọn tó ti lọ ṣe gbé ìfẹ́ ọmọ ẹ̀yà lérí lẹ́jú. Gbogbo wọn gbà pé ibi tí agbára àwọn àṣìṣe wà sí. níbi ká fẹ́ ara níbi ká jẹ́ ọmọ ẹ̀yà ibi ka yẹra gẹ́rẹ́ bí ẹyọ kan níbi ká ṣọ̀kan níbi ká wà papọ̀ níbi ká tó ara wa ìbẹ̀rẹ̀ abẹ́rẹ́ wa. wọ́n ẹ̀kọ́ ní àwọn ẹ̀rẹ̀ ó pariwo òbẹ́ afáàní òbẹ́ ìfàdí wà mẹ́rin iṣẹ́ òjọba ìbísí lórí díẹ̀ kú sẹ́wù lọ́wọ́ tí ò tí ì sí mo fẹ́ báwọn kí mo lè ṣe ìgbà sí lórí mi àbí ti bá rí bábílẹ̀ ṣe àwọn sékè gbómi ẹwà kí n kó mú kí n tẹ̀síwọ́ ọmọ ojú ẹ̀jẹ̀ lórí ẹ̀mú wálẹ̀ ọba ni ó fa àtàrà orí sọ̀rọ̀ nílẹ̀ ẹ̀pọ̀ àtàrà bá oríjúwe pé dà pẹ́tẹ́ kò fẹ́ mú káwọn ẹ̀ tó ó ní ó ti wá gbọ́dọ̀ rẹ̀ kó wọ́n ti yẹ fún fáyidà ọdún yẹ kúrò áá o ní ìlànà bá gbọ́ igi ẹ̀jẹ̀ kẹ́tọ́ náà tó pariwo tó ó ní fàṣàrọ̀ ìjọ àbìlá àti bọ́ọ̀lù bèèrè ìlẹ́yìn ọmọ ìyá àwọn tó ọmọ ọkùnrin tó fẹ́ gbọ́dọ̀ fún yẹn o náà gbọ́ ariwo òde rẹ lòdì kí ló ń lò lọ́nà ọ́ kò náà wà tó nira ìgbà tó lò tó bá mú lórí àwọn ẹ̀sùn ó tún wá ń gbọ́ ìrìnlá sẹ́nu bí ilẹ̀ tó pariwo yéé ó bá ń tẹ̀ka sọ pé kó lọ sáré àtẹ́jì sí ẹ̀dì rẹ̀ ó bá ń pò pé ó ní fàájà ó tẹ̀ka pé kí lọ́ba kí lọ́ba kí lọ́ba pàdé ìtò nígbà tí mo délẹ̀ fáyìlà ó wà níta ìdọ̀ ó bá di ìdíjà mi ó bá ń rí ìdíra tó ń dẹ́ pariwo tó ó bá ń pàkóso àkẹ́kọ̀ọ́ tí kìí fún olómi kò bá kò bá bẹ̀rẹ̀. mo fẹ́ gbọ́dọ̀ tó ọ̀dà pàṣẹ́bí àtọ́ ọ̀dà náà ọkọ̀ ó lè pàtó gbọ́ ariwo áá fa àṣà àṣà á ní gbọ́dọ̀ tìlẹ̀ yìí ìṣá ọ̀dà bá ní lọ ah, wọ tó pariwo bẹ̀rẹ̀ kò lè sọ̀rọ̀ ọ̀dà wọ́ ó lè pàṣẹ ìlọ rẹ̀ nínú ègbò ọlọ́run ọba nígbà tí òwò lọ́jọ́ ẹ̀ tó pariwo sí ìjà òdìkò lọ́ba fáìdá wà ìbàdàn kó òwò tó lọ́dọ̀ ẹgbẹ́ta ẹ̀rọ yìí. ọba sáré padà pé lóko lọ bá ìṣáàbù kó ń gbọmí fún un pẹ́tọ̀ nítorí wọn ṣe ẹni ọdún kó o rọ ìṣáàbù padà ìṣáàbù. àti ah! ọba bá ìbúra ábí òun ọba ń bú òun gẹ́gẹ́ tó fẹ́ gbọmí fún un kó ń rọ ìṣáàbù náà. jẹ̀mọ́ sáà ọdún fẹ́ràn adúlẹ̀wẹ̀ ṣàgbé ìjọba ẹ̀rọ ìjọba ẹ̀rọ ìjọba nígbà ònira wọ́n tún gbọ́ ìnira ọmọ ẹ̀yà wọn ara tó dé orí à lọ́kọ̀ ọmọ ẹ̀yà wọn àwọn òkè ìbúrú kan á ti dẹ̀ sí wọn. Adékin ètè ètè ètè. رحمه الله تعالى رحمة الأبرار. بدر قلت بلا أنواع وأقوى mo ní àsìkò ti lọ púpọ̀ ọ̀pá púpọ̀ láti ilẹ̀ púpọ̀ nípa bí wẹ́jẹ̀fẹ́lẹ̀ parẹ́ torí lè tẹ́lẹ̀ náà yára àmọ̀ ya ìgbà bí ìgbẹ́ tó àtúgbọ́ ìgbẹ́ ti ta sọ báyìí wípé kò sẹ́ni tí ò ní sí bá fà mẹ́ta bẹ́ẹ̀ yóò bá dé borí bá ṣe tó ẹ̀ parí ẹ̀ ṣùgbọ́n olórí gẹ́gẹ́ náà wàá rè ó mú dọ̀tún pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pólì ìṣe tó ti ṣe ń pọ̀ ó tún bẹ̀ wá kojú àwọn ọmọ ìyá dáwọ́ yorùbá kò jẹ́ àwọn lóòótọ́ sọ̀hí borí bá ti tó lóde kó lórí ẹ̀tọ́ rí àwọn kan orí kan mẹ́ta mẹ́kọ̀ọ́ ó bẹ́ ti gan ó bẹ́ta ó bẹ́rin ẹjọ́ orí kankan ó dára sí ìjọba bá òun náà máa mi kọfà bóyá òní tọ́jú àwọn òbí rẹ̀ ẹgbẹ́ bùkátà ti gbọ́ rẹ ogun tó rí àwọn olé so oníkálukú ló dín bùkátà sí tààbà ṣùgbọ́n ọmọ tó gbọ́ àríwọ̀ òdíra àwọn ọmọ ẹ̀yà gbójú ẹ̀ lẹ́rù tẹ́tẹ́ mẹ́tọ́ láti ọdún wà lẹ́rù tó lè ṣe rẹ̀ ṣe àgbẹ̀ àwọn ìṣáà wọ́n gbọ́ àríwọ̀ ọmọ ẹ̀yà wọn kẹ́ wọ́n sì gbé etí kí ni ó bàbá so tí èèbá ní bẹ́ẹ̀ fẹ́ dúpẹ́ ẹ̀wọ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ lọ́rọ̀ ìpínlẹ̀ ẹ̀wọ̀ ti pọ̀ lórí òní ti dáadáa tán. ó mọ̀ ẹgbẹ́ tiẹ̀ lẹ̀ ó mọ̀ ẹgbẹ́ tiẹ̀ mọ́ra ó mọ̀ múnira mọ́ra ó sì mọ̀ ó sì dára sọ́mọ yà kọ́dà nígbà ní ọmọ yà lọ́sọ̀ lè mẹ́fẹ̀. ìdá sọ yìí yóò mọ iye àwọn kọjá ẹgbẹ́ tó wọ́tò ta ó yáwó rẹ̀ pọ̀ ní kò lówó kẹ̀kẹ́ lọ bọ̀wọ́ tí wọ́tò ọwọ́ yáwó rẹ̀ pọ̀ tí wọ́tò yẹ ọwọ́ lọ ọwọ́ bí àwọn yẹn ẹ pàtó bí àwọn yẹn ọwọ́ débi tí ó ti tó wò lọ ti yà ọwọ́ adé ẹ̀rọ bìrì ẹ bá báyìí ó kẹ́ ẹ bí akẹ́kọ̀ọ́ padà bẹ́ẹ̀ ah, rẹ̀ ẹ ilé ayé tààdó wọ́n àti ìgbà kó tẹ́ kiri jama ó tẹ́ kiri so tí yóò bá dáṣẹ̀ mọ́ra kò lè sọ̀báìsì nípa ìjọba ìyá nípa àdìgbò bàbá kó tóbi wàhálà ọ̀rọ̀ ọ̀tà ààrá níbi àwọn abáyé kàdárí ológba afárìwá ọ̀tọ̀dọ̀ ọ̀gbà tí gbogbo ẹ̀ tó bá jẹ́ aṣíwájú kò tó pàṣẹ níbi ìjọba ya ọlọ́run ló pàṣẹ ẹ̀ o gbogbo ẹ̀ bá jẹ́rú ẹ̀yìn tó lásìwájú kó tó pàṣẹ níbi ìjọba ya ọlọ́run ló pàṣẹ ẹ̀ o ògúdọ̀ jẹ́ kẹ́mi rẹ̀ sàlámọ̀ tó sọ̀dẹ̀ kẹ́mi rẹ̀ fẹ́ kẹ́mi rẹ̀ gbẹ́ ó bá gbọdọ̀ bàbá àwọn ọmọ ọ̀rọ̀jọ̀ láàárín wọn lọ́jọ́ kan ó kó àwọn owó kan tó pọ̀ ìdẹ́rù tó pọ̀

àgbọ̀ fún yà ńbà òun làbí ìbùmí nígbà náà tàbí òun rẹ̀ kọ́lọ́ gbówó fún àbúkọ ilà ìjábọ̀ bàbá kan ẹgbẹ́ síbẹ̀ ìkópa àwọn gábọ́ọ̀lù ẹgbẹ́ òkú àwọn olóṣèlú ẹgbẹ́ òkú àwọn olóṣèlú gọ́ọ̀mẹ́ntì òkú àwọn sọ àwọn àgbàdo ẹja àgbà pásítọ̀ ìbọ̀dọ̀ ni bá ṣe ń sọ ìkáwọn ẹgbẹ́ bá ṣe wọ́n ní dọ́kan ugbẹ́ òtí lárọ́ àrẹ̀ ugbẹ́ rògbòwó fọ́kùnrin kan kọlọ́gbẹ́ fún àbúrò báyìí dá tó mọ̀ pín tàbí kan jẹ́ àbúgbà ẹ̀dá ọ̀nà gbówó yẹn ẹ bá wẹ̀ mọ́ ìgbà tó bá gbówó yẹn kù ó mọ̀ lọ sọ fún gùláàmù yẹn wípé tó o bá ti wọ́n lọ́dọ̀ àbúrò bá yíyà tó ti gbówó yẹn lọ jíjẹ́ kù wá jókòó díẹ̀ lọ́dọ̀ rẹ̀ fún tàbí kan gbówó táwọn máa yẹn dàbí ha wọ́n nǹkan tí àbúrò bá ṣe pẹ̀lú owó yẹn. agbóhùn bá bó báyìí gbàdágbọ́n bá bó ó àbíhùn mi síkè gbówó pọ̀ ìjà bá hà ìjà sọ fún rẹ àbíhùn mi síkè gbówó pọ̀ kó o fi gbọ́ àwọn bùkátà ẹ̀gẹ̀ pẹ́lú ọ̀bùdé tí wọ́n fa tẹ́lẹ́kọ́ fún yẹ ètò ọ̀sán tábìlì mi sọ̀rọ̀ gbà owó yìí kò fi gbọ́ àwọn bùkátà rẹ̀ tí ẹ ti ń jẹ àbúrò bá ẹja tó bá ti náwó ẹ̀ tó gbẹ̀sẹ̀ dá ìbílẹ̀ sọ pé ipò aṣáájú àti ipò ọmọlẹ́yìn ẹ̀bí ẹ̀ gbọ́dọ̀ fẹ̀rẹ̀ tó bá fẹ́ sórí ibú o wọ́n gbọ́wọ́ fún àfá rẹ̀ àbọ̀gá rẹ̀ wọ́n ní bọ́ọ̀lù ọ̀nà ó sọ kí ni hundred million àbáwá òwe kí ló tó lè fi ṣe tí o ṣe ojú tàbá náà ó lè fi òṣìṣẹ́ ẹ̀tọ́ náà ọlọ ọmúra kan ọkùnrin ọ̀fẹ́ rẹ̀ dání ojú dáàrù. Náà sọ́bẹ̀tẹ̀ jẹ́mọ́ sọ́bẹ̀tẹ̀. والاجعال اجعل هذا الماء في بعض الأحداث wọ́n lo owó ìfún bùkátà rẹ̀ tó bá wù ọ́ ọ̀gbẹ̀sẹ̀. ẹ dákun ọmọ kí ó tàbí ọmọ ṣẹ́ tó wọ́n jẹ́ pé ó gbọ́ nǹkan yàgò orí nǹkan yẹn tí wọ́n rẹ̀ ràbá ìkọ̀kan yóò sọ fún àwọn àwọn àgbẹ̀sẹ̀ <laughs> kí ló bàbá àgbẹ̀sẹ̀ sáré kó fún aláwọ̀ aláwọ̀ ẹ̀lẹ́mẹ́ta bọ̀ lọ́rùn àtà àkọjà wájẹ́bù káàtà rẹ̀ rẹ̀ wọn sáàdà akọ sí ẹ̀ ìyàwó rẹ̀ tó kú lówó rẹ̀ bùkátà rẹ̀ rẹ̀ ara ara rẹ̀ bùkátà rẹ̀ ṣùgbọ́n ẹni ọlọ́nkẹ́ tó wá já sáájú náà ìdíjìlá bọ́ká bá láti ọpọlọ wá lé o tó bá ṣe bá ọgbẹ̀tẹ̀ ṣùgbọ́n ẹni ọlọ́run kẹ́nà tọ́ba tó wá jẹ́ aṣáájú òun náà lè mẹ́sẹ̀ bá wọn. ìgbà tí àbúrò òbáyé àgbà owó obìnrin àtàlẹ́ ẹjọ́ òbáyé àgbà owó bọ́ọ̀lù lọ gbowó fún wa kí ló dé àgbẹ̀rẹ̀ ẹ̀sìn náà wọ́n ti wù ah ó ti wà sọ́nà wọn náà wọ́n rà wọn ní ọba akẹ́ wúrà wọn ah òpin ìtàlú jẹ́ ọba pẹ̀ ọmọbìnrin tó mọ́rọ̀ rẹ̀ járíà ó bá rí wo ìwọ́sẹ̀ sábà òun sọ oníṣẹ́ òjì dẹ̀rù tó owó rẹ̀ lọ fún lágbájá ní ìpínlẹ̀ kòtò kó tó dé ó ti pàtàkì náírà ó tún kú bẹ́ẹ̀ lọ fún lágbájá ojú ẹ kẹta gbowó náà ní àbúrò àbúrò gbowó náà tọ́ra fún ìyẹ̀ká gùlámù tàbí ọkùnrin ó lọ jíṣẹ́ fún àfọwọ́ àkùnrin kó tó dọ́dọ̀ ọkùnrin padà

òun náà bá ní ah, kí làwọn àti báyìí wọ́n bá bẹ̀rẹ̀ sí ó gbogbo owó rẹ̀ ló pe sọ́ọ̀tù ló pe sósì ló pe síwájú títí títí títí tí ìyàwó tiẹ̀ sì ń bẹ́ lé ilé kéré àkọsíra wọn ìyàwó wàhálà ń bẹ ó ní gbogbo bí wọ́n á ti fowó rẹ̀ ẹ̀ẹ́kẹ́ bẹ́ẹ̀ ọgọ́rin rẹ̀ wàhálà wọ́n á tún lọ pé ẹnu mọ̀tàkì rẹ̀ ẹ̀yìn náà àwọn náà kì í sí bá aládùúgbò àbàntẹ́kù ó ti bẹ́ẹ̀ obi bí ọ̀jọ́ra wọn ó ṣe kí sọ buhari ló jábá àtàwọn sàhábà báwọn ṣe níjẹ yóò pèsè ẹwà ń wàhán látara àgbọ́yé ẹ̀sìn rẹ̀ lọ́bí ẹ̀lọ́ àwọn ìmọ̀jìmọ̀ yìí bọ̀tọ́bìnrin sọ pé wọ́n ah, ti mọ̀ sí kí n bọ̀ àti rẹ̀ fọwọ́ dẹ́ kò sí ó gbogbo ìdí láti gbòdì láti ilé ẹgbà ìyàwó àfa ilé lọ fi ẹwà dọ́wọ́ká kẹrì ìgbà tí kù láti gbòdì ọkọ̀ pàdé dọ̀kọ̀tà ọlọ fúru làbárí tí kò á dùdẹ tí wọ́n sọ ọ̀ọ́lẹ́ ìdàwó ìkọ̀wà tí wọ́n sọ wọ́n ní àwọn tó sọ ọmọ ẹ̀yà lóhùn báàbò hùwìn báàbò ìnáwó ẹ̀kọ́ tó bàrúrú nípa àwọn ọmọ ìyá nù apá kan wọn wọ́n jọ fara ti apá kejì ni wọ́n èé bá mú bá mú lé lọ. so pẹ̀lú afárí tí wọ́n kó tóbi bó wáyé ó jẹ́ àmọ̀ wípé ọmọ ẹ̀yà tàǹpẹ̀rẹ̀ wa ó ju ọ̀rọ̀ ẹni lásán lọ á practicalize so ọmọ ẹ̀yà

pé wọ́n fún ọ̀gá oríire àmọ́lélọ́jẹ́ àti ìmọ̀lẹ́ àtàgbé àti ìlàbàlẹ̀. torí pé bẹ́bà wùlẹ̀ fún sí ọ̀rọ̀ rẹ̀ kò sí tó lè kó o ti dákọ̀ rẹ̀ kó ti tẹ́lẹ̀. so àwọn ìkẹ́ yìí àwọn kẹ̀kẹ́ ìjẹ́ kíjọba ìyàwó tó láwùjọ rẹ̀. wọ́n ta bá ń ka ìtàkùn tó ti lọ sí ilé àbẹ̀rẹ̀ yìí pé ọ̀rọ̀ ọmọ ìrírà sẹ́wọ̀n àrùn rẹ̀ sọ́jọ́ kó bẹ̀. ṣé àbúrò báyìí náà fóònù náà dígẹ̀ ìlú ìtọ́mọ́dọ́dọ̀ rẹ̀ tọ́lọ́mù bá fi àgbáríkà fún tọ̀ fóònù náà gbìyànjú ọgbọ́n tàjẹ́ ó gbìyànjú níwọ̀n bá ó ti kí ló ó ṣe yàrá sí àwọn ẹ̀yà abẹ́rẹ́ láti hàrà wọ̀ tààrà ìwọ̀nba tí a lè sọ nílé ìyàsùkú ìdápẹ̀lú ìjọba ẹ̀yà ìta àbúdọ̀ owó ìfẹ́ àbúdọ̀ ọ̀gbọ́n àbúrò jẹ́ kó gé láàrin wa tó gé aburú tí ó tẹ̀lé púpọ̀ ibẹ̀ láti bẹ̀rẹ̀ rí ọ̀rọ̀ ẹ̀yìn ibẹ̀ láti bẹ̀rẹ̀ rí ibẹ̀ láti bẹ̀rẹ̀ rí inú àwọn ọ̀sẹ̀ yìí ó máa ṣẹlẹ̀ àwùjọ tá a bá ti fọwọ́ yẹpẹrẹ bó ìjọba ẹ̀ ẹ̀rí bá ara wa ara wa lẹ́yìn àbá ti fúra wọn lẹ́tọ̀ọ́ ara wa táà pàtàkì ìjọba ìyá rẹ̀ kò sí àárẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ àdáhàmọ́tò àdàbílà wàlúùlà yóò fi àwọn. ẹ lọ gbogbo àwùjọ tí ìjọba ìyá tó bá ti pèsè ẹ lè wá àárẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀ wá sílẹ̀ ó sì jẹ́ àwọn àárẹ̀ tó jẹ́ àárẹ̀ apànìyàn agbára ọ̀nà ọ̀kan rẹ̀ wọ̀ tààrà ìmọ̀lẹ́yìn wàkàrà yìí ó jẹ́ ọjà rẹ̀ kó tààrà ìjọ kí ìjọba ìyá ọ̀rọ̀ kó lẹ́kùn tó gbẹ̀gbọ́ kù sí ọ̀rọ̀ kó lẹ́kùn mọ̀ lórí létí ọ̀rọ̀ bàbá sọ̀hánù àtàrà kó lẹ́kùn mọ̀ lọ́kọ́ ara yé ó sì fún wa ní ẹ̀dẹ́ afẹ́ṣetọ̀ ọlọ́run tí mo lé kí ìjọmọ̀yà ó sẹ́kù اللهم صل على نبينا محمد وسلم اللهم اجعل بين قلوبنا واصلح ذات بيننا واهدنا سبل السلام ونجعلنا ظلمات الى النور وجدد الموارد شباب عرفنا وبكر يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شهرنا كله ولا تكلنا يا أنفسنا ظلمة عين ولا إلى أحد من خلقك اللهم ربنا آخر في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين.